obìnrin tí ò ti ì bàlágà kọ́wọ́ odò olùkọjá tí ẹ bá fẹ́ jàgbé ẹ wá kìlọ̀ fún ọkùnrin yín àti obìnrin yín tó fẹ́ fẹ́ra wọn tó bá ti di àkàrà ìfẹ́ ní òkọlá wọ́n gbọ́dọ̀ fẹ́ ara wọn tó bá dijọ́ kékeré o tí wọ́n bá fẹ́ra wọn ó ní ewu ewu wà o ẹ gbọ́ ìkìlọ̀ ẹ gba ìkìlọ̀ lọ́láyé kẹ́mọ̀ o obìnrin lọ́láyé mo máa ń wí obìnrin ò ṣe kan lábùkún àwọn ọlọ́run gbáyé fún ẹni sọ pé tóbìnrin báwo irú wọn ìjàyè pẹ́ ẹni sọ pé tóbìnrin báwo irú wọn ìjàyè pẹ́ obìnrin ò ṣe fojú di o. tọkùnrin bá dépò ọlá tó dán lọ́lá obìnrin ni ẹ bí. èyí tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí yóò rọ́nà lọ obìnrin ni ẹ bí. tọkùnrin bá gbajúmọ̀ tó ń wojú rí obìnrin ni ẹ bí. èyí tó ní kẹ́nìfọ̀n tí orí nǹkan jẹ́ obìnrin ni ẹ bí. obìnrin làwọn ìyá wa o wọ́n tó bọ̀ òrìṣà ni wọ́n. tọkùnrin bá láròjinlẹ̀ tó ṣòun ńlá. obìnrin ni a bí. èyí tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí yọlá kò jọ o. obìnrin ni a bí. orí tó dolóye tó dọba aládé. obìnrin ni a bí. èyí tó sùn sílẹ̀ tí yóò bẹ́gbẹ́ pé. obìnrin ni a bí. obìnrin láwọn ìyá wa o wọ́n tó bá òrìṣà ni wọ́n. obìnrin láwọn ìyá wa o wọ́n tó bá òrìṣà ni wọ́n obìnrin ló láyé kẹ́mọ́ obìnrin ló láyé mo máa ń wí obìnrin ò ṣe kan lábùkù àwọn ọlọ́run gbáyé fún ẹni sọ pé tóbìnrin báwo irú wọn ìjàyè pẹ́ ẹni sọ pé tóbìnrin báwo irú wọn ìjàyè pẹ́. obìnrin ló láyé kẹ́mọ́ obìnrin.

ṣé ká sọ pé wọ́n tàn mí ọ̀pọ̀ ọ̀rọ̀ mi wọ́n tún gba mọ́tò lọ́wọ́ mi. ìjọba ọ̀nà lè gun mọ́tò ẹ láyé gbogbo tó dẹ̀ gbà lọ́wọ́ mi gbogbo bí tí wàá ti rìn máa dá wọn láàmú máa gbà díẹ̀ díẹ̀ ó máa pè wọ́n. God ká o èmi èmi èmi tí máa ń gbé ṣe lọ́ka ẹ̀ ọmọ àwọn amúmẹ́bí ṣe kiri ní àdúgbò the problem the cops the problem the problem oh. obìnrin làwọn ìyàwó wọn tó bá òrìṣà ni obìnrin làwọn ìyàwó wọ́n tó bọ̀ orí. kábíyèsí ṣèké kọjá abẹ́ o. ẹ̀ẹ́dì kan kéré lẹ́yìn. ẹ sọ fún wa pé tó tó ilẹ̀ bẹ́ẹ̀ jù wọ́n lẹ̀ pàkà. eléyìí ò ṣe nǹkan tó le ṣùgbọ́n bẹ́ẹ̀ sọ yẹn náà o tí ọlọ́run bá gba ẹnu yín ṣàṣẹ tí mo di ọba ìlú yìí náà kò sí kọ́tà fẹ́ẹ́ fi pé náà ṣe jù pé ká fi jìn ló lọ. kí ni tẹ́ sọ ẹ ti jọba kábíyèsí ṣé ẹ rí bí mo ṣe wà yìí mi è déédéé tẹ̀lé yàn pàápàá tí n bá lálà sí yàn pé èèyàn kú kọ́ má bọ́ mọ́ o máa kú bí n bá lálà sí yàn pé èèyàn là o máa là alámúlá sí yìí yàtọ̀ sí pé òṣùwọ̀n yín kún ẹ lówó tẹ ẹ lè fi ṣe ọjọ́ mo ti lálà pé gbogbo wa ń ṣe kábíyèsí fún yín ju ẹ mo ti mọ̀ pé ẹ ti jáde ẹ wo mo lálà sẹ́nìkan ṣe é fíwájà o ọmọ babalọlá ọmọ ẹ̀kẹ́rin jà àtàmùdá Yusuf mo wá pe ọ̀rẹ́ mi pàṣẹ alájà yìí nurudin níwá o mo lálàsí àwọn èèyàn wa yìí wọ́n lọ lóyún wọ́n ní owó tó pọ̀ tó bá dijọ́ kan ló bá pè mí ó náà àwọn arábí bá ti lówó mo níwọ̀n ẹ̀ lówó mo lówó tèmi rí ó dàbí ìgbà tá a bá láàpọn mi sí ní dúró ntó wá ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ òun ni tí wọ́n sọ tó sọ tó wọ́n lówó ni wọ́n sì máa ní tó máa kó ó ní wàásù àyíndé má ti ń kì wọ́n àyíndé ò ti kì wọ́n ó sì máa kì wọ́n jù bẹ́ẹ̀ lọ alámi máa ń ṣe aláàjì ẹ ti dọba ẹ kú lórí ẹ ẹ ti dọba ká ń sọ pé kákan lè rówó díẹ̀ ká fi dí àwọn ibi tó kù ká fi dí ni bàbá ti rí yẹn kábíyèsí o. bàbá olóyè atóbi èlò. ah don't say that i be insult but my insult ni àwọn olóyè máa wọ̀rẹ̀ lọ́wọ́ àpapọ̀ ìdílé àti ìhásọ̀ máa gbé owó tí bẹ̀rẹ̀ láti tọ̀ wọ́n wá ní ìsìn ká tiẹ̀ wá tiẹ̀ sọ pé ẹ tiẹ̀ wá fi ṣọlá fún ọtí ẹ̀rí kékeré kan tẹ́mi náà lè máa fi kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. eléyìí tí mo dúró sí nǹkan. kí n máa gbé lọ. béèrè tó bá wí kẹ bọ́ sí ilé ìpọ́jú. Ah. <laughs> ó pọ̀ jù á. kì í ṣe bí ẹran ńlá báyìí bó jẹ́ kékeré báyìí kábíyèsí kábíyèsí. kì í ṣe ikú ṣe yọrí kéde kó tó ìbá fi mọ́tò kó ibi búlọ́ọ̀gù àmọ́lẹ̀ wá pọ́ọ̀kì bàjọba àwọn akọ́lé fa o àdẹ̀gbà bẹ̀tẹ̀lẹ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ rẹ̀ kí àbọ̀lọ́ máa tẹ̀lé wá káàkiri èmi kò fẹ́ gbó ìṣẹ̀lẹ̀ yìí o ṣáà rẹ̀ pé kó má jọba wa kí ì tiwa ṣáà gbà bẹ̀tẹ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ ni. àwọn gbà wọn gbà àwọn tó gbà mọ́ra wọn. ọ̀tún alálà gba owó lọ́wọ́ mi èmi ò gbé mọ́tò yìí fún wọn nítorí yẹ mo ṣe cross wọn mọ́lẹ̀ mọ́tò ilé ní ìyí ó máa bá mi délé. ọ̀tún yìí òun rè gbé mọ́tò yìí yẹ nígbà yẹn náà tó wá tó lóun fẹ́ jọba wọ́n dẹ̀ níbi èèyàn ṣe ń jẹ́ náà nìyẹn ó kàn fún mi ní nǹkan títí báyìí lónìí. ṣé wo sọ fún mi rẹ o ti gbàgbé tẹ́lẹ̀ lọ́wọ́ ọmọ yìí. Ah, tẹ́lẹ̀ ní kọ́kọ́ o tẹ́lẹ̀ o ga o ga lókè bó ṣe wọ́n yẹn máa gbá padà ọ̀run. ẹ ẹ irun ọ̀rọ̀ máa kó mi. mo fọwọ́ sí n kò mọ̀ má bínú ẹ̀. àṣẹ mọ mílíọ̀nù sọ́gbà lọ́ọ́ mi. a kò má bínú ẹ̀. kó tọ iye ló tẹ̀ dùn mí kò ṣe pé mi ìwọlé kò ṣe pé mi ìjòyè kọ̀ọ̀kan kọ́ kò ṣe pé mi ìjọba kọ́ wọ́n wá tọrú èmi. a kò má bínú ẹ̀. ẹ má kí n lọ. Dakiri fulawa. Ẹ mọ̀ sí gbogbo. Gbogbo àgbẹ̀. Àwọn ọmọ jẹ̀yẹ̀. Ẹ mọ̀ jẹ̀yẹ̀. má bínú má bínú sí mi èmi gan ò ní tẹ̀sán àtijáde lé ní tẹ́lẹ̀ ọba lọ́la ló pè mí ọba lọ́la gan wà ń bì báyìí mo fẹ́ bá a sọ̀rọ̀ ọba lọ́la láre nù fẹ́ bá a sọ̀rọ̀. láre láre alpha now <laughs> brother mi báwo. Uh, wọ́n mà tiẹ̀ ti lo ọwọ́ agbára fẹ́mi <laughs> eh, èmi ti gbàgbé gbogbo yẹn ah, life goes on ẹ eh, kò sí wàhálà ó já lórí yẹn já lórí yẹn wọ́n tá sọ nǹkan gba ọmọ àgbà oh next week àbí no no kò pẹ́ jù kò ti pẹ́ jù all right ṣe. <laughs> yeah, dúró ọ̀rẹ́ kílé tó ń pe ajá lọ́bọ̀ fún Adégòkè kílé tó ń pe lọ́ba lọ́la àbí kí ni ìtumọ̀ ọba lọ́la. ó mọ ṣẹlẹ̀ kọ tí mò ń rò ní sínsìnsìn náà ni ọ̀rẹ́ wa ṣé mo tún ọba lọ́la tó ń pè. yẹ ọba lọ́la ẹni tí ó yọ ọba tọ́ sí tó ṣe lẹ́tọ̀ọ́ láti jẹ́ ẹ ó ní ìnáwó. all right but ní aspect ọ̀rọ̀ tiẹ̀ ó rọ̀ǹgò ó rọ̀ǹgì gan-an ṣé mo pé ìdílé tó jọba yìí ìdílé yín náà ti mú. yes family mi nìyẹn. tí ìdílé ilé bá dẹ̀ gbèsè ó sì kan ó sì máa kan ìdílé mẹ́rin mẹ́rin mẹ́rin one two three four hmm. kó tó ṣètò wá padà sọ́dọ̀ tí kó tó wá dìgbà yẹn tó máa wà láyé. nǹkan tí mo sọ nìyẹn o. tó hmm. hmm. já pé. ó ló láyé kẹ́mọ̀ o obìnrin ló láyé mo máa ń wí obìnrin ò kan lábùkù àwọn ọlọ́run gbáyé fún ẹni sọ pé tóbìnrin hello ẹ̀gbọ́n mo ti débi ilé yẹn mi ì rẹ́nì kankan bẹ́ẹ̀ ilẹ̀kùn ilé yẹn kan wà ní títì ni ẹ̀dẹ̀ sọ fún mi pé ọmọ ẹni yẹn máa wá ẹ ó wà ní títì mi rẹ níbọdẹ láwọn ọmọ wọn máa wá mi ìwé ọmọ wọn kankan mi rẹ níbọdẹ bẹ́ẹ̀ oye. aláàfáà mi rè é. ok ẹ̀gbọ́n nǹkan tẹ́ bá máa yẹ ká ṣe sí kí n mọ̀ ó ti yẹ yín sìn ok ok mo ti gbọ́ yín ẹ jọ ẹ jọ ẹ ṣe ahọrẹ. aláàbáwí ìyá ń kọ́ bẹ̀. báwo lè rètè kí ló ń ṣe òsì kí ló wá ṣe ń ilé kan ló wà ń bíbá yìí tí wọ́n sọ fún mi pé kí wọ́n á pàdé ọmọ ẹnìyẹn bíbá yìí mo dẹ̀ dé bíbẹ̀ dé wà ní títì ó ní mò ń ṣe ń pẹ́ ẹnìyẹn ń sìn. àkínúdé o ṣáà fẹ́ káwọn ìyàwó wa kan close èmi ti gbalé síbì. wáò rí mi. kódà mo ti òkè yẹn lèmi gbà níbí báyìí. Ah, ah, ah, àwọn olówó ọkọ báwò kìíyàn. kọ́nà ya jẹ́ kí bíbá yìí náà ya bọ́ sí nìyẹn o. bí o lè bọ́ sí mọ́. bóyá ni wọn ti gbà because mo rí caretaker àti woman kan tó ń jọ wá síbí ní àná. no no no no ẹ má ti conclude. ẹlòmíì kan máa wálé ẹlòmíì máa ń fẹnu wálé ni wọn lè má ti kówó lẹ̀. ẹ ká dókárẹ́ nìyẹn á lè gbàgbẹ́ gan ten bari ni ekim fẹn si o mi ko wa mi na awo awo make sense mi a ko palẹ mọ ma ja o bo yin loti na e bolo lọ si. ẹ eh, mo fẹ́ jáde mi. ẹ jáde mi fẹ́ ok ẹ jáde mi fẹ́. oko tẹ́rẹ́ wọn ò lọ́jà ó bòmú ọ̀sán kẹ̀kẹ́ wọn ò lọ́jà ó bẹ̀sọ̀ kúkú afẹ́wé gẹ̀rú gẹ̀rú adébábọ̀ dúdú awo ìgbàlẹ̀rọ̀ ọ̀dùnkún òde o awo ìgbàlẹ̀rọ̀. Thank you. ibikíbi tẹ́ ẹ bá wà báyìí mo fẹ́ rí àwíṣẹ aró níṣẹ́ yìí ṣé kò sí. ọba amasi ìgbéyàwó kan fẹ́ wáyé ní ọ̀dọ̀ bàbá mi mo fẹ́ kẹ́ ẹ wá bẹ̀ kẹ́ ẹ dàbẹ̀rù kẹ́ ẹ ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣe kí inú mi dùn. a ti ṣetán nítorí wípé ibi tó bá wẹ̀ fúnfun lẹ̀lẹ̀ ló ń darí ìgbẹ́ sí. Si mẹ́ta gbé lọ. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. kí ló dé kí ló dé. gbàgede ti dàrú o. ẹ ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gbàgede dàrú pé. bẹ́ẹ̀ ni kábíyèsí. kí ni tó ṣẹlẹ̀. gbàgede ti dàrú o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ láṣà wa nílùú yìí pé ọkùnrin tí ó bá ṣègbéyàwó àwọn obìnrin tí wọ́n ti bá mulẹ̀ ni wọ́n gbọ́dọ̀ bá ṣègbéyàwó ní gbàgede. obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ gbàgede ti dàrú. èwo ni mo rán nínú yín tí ò rántí jíṣẹ́ fún mi. ẹ olóyè lè rán gbogbo wọn wọn mọ wọn mọ ṣẹ̀ṣẹ̀ lẹ yìí wípé ẹni tí wọn bá bá ṣèmùlẹ̀ òun náà ni wọn gbọ́dọ̀ bá ṣègbéyàwó. wọn dẹ dẹjà àwọn ṣeun tí wọn fẹ́. kó tó di pé òrùn ìwọ mo sọ tún sọ pa ní àṣẹ ni mo ní kí ọjọ́ yìí bora gbogbo àwọn ọmọkùnrin náà mo fẹ́ rí wọn láàfin. àwa wọn àwa wọn gbogbo ẹni tó bá lówó gbàgbé ìjẹ pátápátá àwọn alálẹ̀ àjẹjù ìjà. àṣẹ àṣẹ àṣẹ. ló gúnyán fún ọgbọ́n tó ní tọ̀bẹ̀ òṣòro nígbà tí kábíyèsí pàṣẹ tó ní kó máa bọ̀ láàfin táwa rí kọ̀ọ̀kan nínú wọn àárín fi ńlá gbà lélẹ̀. ohun tí ò ṣẹlẹ̀ nínú lórí tó wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ó tójú sómi orin tí wọ́n ń kọ sóhun tó wà nílẹ̀ yóò yé mi rárá ti lè wò kó mọ́ kí ni mo fẹ́ sọ kó fà ah. kí ni tó ń ṣẹlẹ̀ yìí ohun burúkú yìí. ewu kábíyèsí wàhálà ńlá lélẹ́yìí o wàhálà ńlá gidi gan ni o. olórí ojú ah. wàhálà tó sọ yìí gbogbo àpáta àjọkọ yìí àti gbogbo ẹni tó wà ń lu ìpàtà mọ̀ pé ohun táwọn ọmọ yìí ṣe ohun tó máa ti díẹ̀ yọ kò sẹ́ni tó lè sọ ó tó wà lẹ́yìn ẹ̀fà ó ti gègé lọ ó dá mi lójú pé àwọn alálẹ̀ ìlú yìí àwọn tó tẹ ìlú yìí tó wọ̀n ní wò mìíràn ìlú yìí ò ní bàjẹ́ lórí wa mi ò yanra mi wọ́n gbé sókè wọ́n jùlẹ̀ wá. ifọ̀ olókun aṣọ òṣòótọ́ ojú mi yọ nínú ifá orúkọ mi jáde nínú ifá rẹ̀ ó ní mo fi wà lórí àpèrè àwọn baba ńlá baba mi kí ló wá fẹ́ ṣẹlẹ̀ nítorí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó jọ bí àlá lójú mi. eo eo ọmọ kò lè dán kọrin kọrin ọlá níyì Mr. Lino that's all they call me craft boy kókìlélẹ̀ iṣẹ́ gbowó owó ṣeré everyday like a holiday ṣáná wọlé kó wọlé àwọn tèmi ká dọ́là kó o ní kí n fara ya àtúntò. plẹplẹplẹ ọmọ máa lọ́nà gẹ́rẹ́ já lọ bẹ̀rẹ̀ rẹ̀ àríyá ló ní rẹpẹtẹ ó yá rẹpẹtẹ àríyá ló ní rẹpẹtẹ everything don plẹplẹplẹ màmá lọ́nà gẹ̀rẹ́. lóore mi fà sọ láti dòdò láti dòdò láti dòdò. ẹ dúró lọ o irú ipò olè ọbẹ àwọn ladies ni màá wá sí. àwọn ladies o kí ló dé tẹ tó ń dá wa padà sínú àwọn nǹkan tá a ti kọjá ipò tán wà ó tiẹ̀ nítumọ̀ sáwà báyìí hmm? ohun tó má tá mọ̀ sí kí pé àwa enjoy ara wa ṣáà lè fi kú wóoru púpọ̀ ẹ wo lẹ wọ ẹnu ẹ wo lẹ wọ àwọn girls. délé délé in fact ah inú mi kàn dùn ní ibà regret gan kálípọ̀ ọmọ yẹn ni mo fẹ́ i regret. àbẹ̀wò ni iyọ̀ kí ló fẹ́ ṣe àlára wa tí ò sí lára àwọn girls kúrò mbẹ kó mbẹ kó mbẹ kó mbẹ. nǹkan tó special lára yín pọ̀ tó o sì lára tó mọ̀. ẹyin náà ewu ẹni oníkẹ́ ewu ẹni ọkọ ṣé kò tẹ kó sẹ́yìn ní ọkọ ni àbí kò tẹ kó sẹ́yìn ní ọkọ ni. àjẹ́ ìbò nípa kébíkẹ́. ṣé mo sọ fún yín ibi tá a máa wà rèé. dọ̀tún ó stupid gan orí ẹ̀rẹ̀ ti dàrú torí ó bá dàrú torí pé o ti ní àǹfààní láti gbọ́ bí tá a máa wà after party tọ́lù yìí kó àwọn olóye wá dọ̀tún orí ẹ ti dàrú mo dà fọkàlẹ́ kó get out. bẹ́ẹ̀ni sọ̀n. mú àlè ló mọ̀ ní. ẹ jọ ṣé n tí èyí dánwò yìí ẹ gbọ́ pé wọ́n dúró ẹ̀wò ni ẹ̀mí ẹ̀ pa ó déédéé lórun. nígbà tẹ ẹ ti bá àwọn obìnrin kan ṣe múlẹ̀ nídìí ó ṣàlù tẹ wá pa àrùn láwọn kan ló tún kù tẹfẹfẹ tẹfẹ bẹ́ẹ̀ ló jẹ ni. olóyè ẹ mọ ọjọ́ sẹ́yìn. wọn mọ irú ẹ̀ṣẹ̀ táwọn ò ni. ẹ wo tẹ bá wọn gbẹ̀ta ti ń wá yín kiri láti rọ̀lẹ́ ní ọgbẹ́lẹ́gbẹ́ ọmọ yìí lóní ló sàn mú wa káàkiri pé òun mọbi tẹ́ wà àti débìkan àti débìkan yìí kà tó rí yín sẹ́ni bẹ́ẹ̀ ṣe wá pọ̀ tó yìí bẹ́ẹ̀ lẹ́ tẹ̀lé wa àfi là ń mú yín lọ ọba fẹ́ rí yín. ta ló sọ̀rọ̀ last. olóyè òsì ni eh, ó jọba eh. abòmí lọ. olóyè òsì kọ olóyè ọ̀tún ni. <laughs> ẹ wọ́n mi a ní da lòun. Ah. ẹ wo bí bẹ́ẹ̀ ṣe jẹ́ mẹ́sẹ́ńjà yẹn tán ran yín wá tààrẹ pé ná ọba yín ẹ wá sọ fún ọba yín àwa náà wá ran yín padà sọ fún yín pé àràyè àbísí. ayé wa dà. ọ̀sáyé. sọ̀rọ̀ ọ̀rọ̀ ọba aládé ọba àlú yìí ni mò ń sọ̀rọ̀ pa ẹ̀. ọba ayọ̀ kan lèmi mọ̀ ọba ayẹyẹs. a máa lọ ni o. Ah. Eh, a máa lọ ni nà án ṣé ẹ rí ọ̀pá àṣẹ ni kábíyèsí ló rán wọn wá nà á dáhùn á dẹ̀ kábíyèsí ah. ọmọ lélẹ̀ yìí ọmọ tó tọ́ ń léèrè tó gbẹ̀kọ́ ni ó fi wọ̀ pé tọ́ ilé ní léèrè ṣé àwọn tó jẹ̀kọ̀ yìí yìí àwọn yìí àwọn tó fẹ́ kó ba nìyí ẹ wo bó ṣe sọ yẹn ẹ dìde kẹgbẹ́ lásán kẹjá lọ. ẹ àlá lọ o àmọ́ kó tó di pé àwa tẹ̀lé yín lọ o ṣé ti gbọ́ nípa orin kan. àgbàlagbà làwa ò ní gbọ́. ó ti máa gbọ́ òun ẹ̀ tí ì gbọ́. ẹ létí nìyẹn. àyẹ̀wò yẹn ṣe ní bàlàbàlà. àwọn ọmọ mi ti fẹ́ ṣe ní bàlàbàlà. aláyẹ ṣe ẹ̀rọ fún mi lẹ́sìn lẹ́sìn ọlọ́run alálẹ̀ ló ń gbọ́ kémi náà ṣe lámọ́jú léni léni lánàá mọ́jú èni òun rẹ̀ ẹ̀rọ yìí o ilé ìwé kọ́lá iṣẹ́ àyà mi já pé lèsì máa wíwú ní òun á gbé wa báyìí lẹ́sìn mo ti rí i pé wà láwa. àṣà nìyí ká fìlú sílẹ̀ torí gbogbo wa ti mọ̀ pé ìpadàbọ̀ Abidjan tó ṣẹlẹ̀ yóò ní dáa. ẹ lè dáa yóò ṣe pé bóyá ẹ lè dáa ṣùgbọ́n èmi mọ́ wọn máa ṣe kíkó bàyẹ́yìn mo yé mi àmàlà bá kábíyèsí ṣe àmàlà wíwùn kó mọ òun ó kàn òun gbèsè yorùbá kàn lẹ́sẹ̀kẹsẹ̀ ó kàn ó ti ṣubú ó dẹ̀ kàwá náà. olóyè là wa ṣùgbọ́n agbára àtàṣe ọwọ́ kábíyèsí ló wà gbogbo ohun tó bá rò pa lè ṣe. ṣé àmàlà wíwùn. torí ẹ ẹrú ara mi rè ń bà mí o kó òkú bàmọ ẹ nígbà ìjú rẹ rùn bá o. iṣẹ́ àyà mi ń já tẹ́lẹ̀ pé lè sí máa rọ́ àlàyé òun nítorí kó má dà yín kó lú ẹ̀rẹ̀ fẹ́ fọ́ọ̀lù nígbà mo ti wọ̀ pé èmi nìkan kọ́ lé la dùgbẹ̀dùgbẹ̀ ti ń mì báyìí o ó ti ń mì o ó ti ń o ṣé ká lọ lẹ́sẹ̀ àbí ká fi sọ̀la. Àlàkẹ́ Alambo o ò mọ̀ pé nǹkan táwọn ọmọ yẹn ṣe ni wọ́n mọ̀ ọ́ ṣe ni. ẹ kí wàá ní èrè wọn lórí nǹkan wá ṣe. láti filẹ̀ dàlúrú ni wọ́n fẹ́ dàlúrú mọ́ kábíyèsí lórí ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni n tó wà lọ́kàn wọn láti ṣe nìyẹn àmọ́ àwa ò ní fààyè yẹn lẹ̀ fún wọn náà ní fààyè yẹn lẹ̀ a ò ní jẹ́ kí wọ́n ó da ìlú rúmọ́ kábíyèsí lórí ah, <laughs> ṣẹ́yìn ò mọ̀ wípé eh, ohun tágbàlagbà rí lórí ìjókòó bọ́mọdé kan bá gun igi ìrókò kò lè rí o oríjì ah, <laughs> ọmọdé wọn bú ìrókò ó bojú ẹ̀yìn wọ́n ti gbàgbé pé kì í ṣe òòjọ́ ni olúwéré ń pa ni ẹ fi èmi àti wọn lẹ̀ wọ́n ti pe ṣonṣo wọ́n sì rí ṣonṣo bẹ́ẹ̀ ni mo sọ wọ́n gbà èmi mi ò ní fi wọ́n lọ́kàn balẹ̀ màá fi ojú wọn rí màbo ẹ̀yin awo ẹ máa lọ. àwo gbèrè. bẹ́ẹ̀ ni mo sọ wọ́n á gbà hm. wọn ò ní ṣerú ẹ̀ mọ́. yé mi rárá. olóyè kúrò ló ń báyìí. olóyè hmm? sọ̀rọ̀ báyìí èdè gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ wẹ́dìn mi ẹ̀gbọ́n mi dẹ̀ sọ tó. dídé náà kúrò tó ń dọ̀bálẹ̀ báyìí òun embarrass mi náà. ẹ sà ẹ jẹ́ ìwọ̀n báyìí sà. Mr. Um, Man jide. Ah, ẹ ṣe gan sà. ẹ ṣe gan sà. kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn báyìí jọmí lójú ló jẹ́ kí n mọ̀ pé ẹ sọ pé èmi àti ẹ̀ pé àlè fẹ́ra sà. ẹ bẹ́ẹ̀ ni sà. ń gbọ́ jọmí lójú. ẹ bùdá mi njó tí mo mú wá sọ́dọ̀ yín yẹn tẹ́ fi pè mí tẹ́ fi sọ pé èmi àti òní lè fẹ́ra wa ó ní mo ṣe sọ fún un torí ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni. wo má dá lóhùn o nǹkan tí mò ń sọ òun kọ́ ló sọ fún ẹ o lóòótọ́ ni mo sọ pé ṣé ẹ lè fẹ́ ra yín mo ní ṣé ẹ lè fẹ́ ra yín ni mo sọ reason mo dẹ̀ fi sọ tèmi yé mi mo ní ṣé ẹ ti jọjọ wò láàrin ara yín pé ẹ nífẹ̀ẹ́ ara yín so that tẹ bá ṣe wedding kò lè sí ìjà nǹkan tí mo sọ fún nìyẹn. ẹ sà jọ mí lójú gan fún ẹ mọ̀ pé èmi àti ẹ ìfẹ́ tó wà láàrin wa <laughs> kò lábàwọ́n sà ah. ó nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ sà ọ̀dà ah, mi ṣé tó bá yẹ pé yẹn lè sọ fún mi ni màá ti sọ fún yín bẹ́ẹ̀ ṣe ló bẹ̀rẹ̀ wá tó. Hmm, ẹ wá wò mí ìdá mọ́ o um, kò sí wàhálà ẹ máa fẹ́ ra lọ. ẹ ṣe hmm, kò sí ok later àwọn fẹ́ máa lọ sa kò sí problem ok later. tẹ́gbọ́n ẹ sọ yẹn òdodo ọ̀rọ̀ ló sọ àmọ́ gbogbo nǹkan ló yí ọlọ́run sábàbí lẹ́nìkan máa jẹ́ fẹ́nìkan sábàbí lẹ́nìkan máa jẹ́ fẹ́nìkan ó ò lè torí yẹn fi lúlẹ̀ ọlọ́run á ṣèpèsè ọkọ̀ alálùbáríkà tiẹ̀ fún ẹ tí o ti gbọ́jọ́ mi lójú kò síbi tó fẹ́ lọ kábíyèsí wo níbi ọ̀rọ̀ yìí dé báyìí kábíyèsí gan wọ́n ti ń gbégbèsè gan lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yọ. kó tó bá ti wo kábíyèsí kàn ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣùgbọ́n ìtìjú yìí púpọ̀ èmi ò lè gbà kí ni ká ti gbọ́ pé lọ́jọ́ wẹ́dì mi ọkọ mi mọ́bìnrin mi wà. o ti tó kò sí nǹkan tá a rí kò sí kó o lè lọ tẹ́mi ṣe fojú ní ẹ̀yìn o lè lọ kó o bá tiẹ̀ wà lọ àbí síjọ́ mi ọ̀rọ̀ kan tiẹ̀ wà tí mo tún fẹ́ bẹ̀rẹ̀ sọ. ọ̀rọ̀ ló ti sùúrù lẹ̀ máa ní okun wúru káwa rò. ìṣòro báyìí ọ̀rọ̀ kan wà tí mo tún fẹ́ bẹ̀rẹ̀ sọ. ẹ̀ ní kò sọ́ọ́ lẹ̀ máa ní bá Juliet sọ̀rọ̀ three weeks ago ni mo ti ń pè tí mo message ẹ kò pick call mi kò dẹ̀ message mi back ó ti sú mi mi ò mọ nǹkan tí mo ṣe fún in fact ó ti pin mí lẹ́mìí. Juliet ọ̀rọ̀ ló sọ kalẹ̀ ń wà fún. Fred mi ò ní fẹ́ kú dá sáàrin èmi àti Lawrence. no no no no no no no you won't tell me that this is Lawrence and this is Juliet we've been friends for so long so anything ò lè máa ṣẹlẹ̀ láàrin yín kẹwàá ni kí n máa dà sí and more so òun ló tún pè mí tó ń fẹjọ́ sùn so I just have to do something about it kí ló ṣẹlẹ̀. ó lè ti mọ̀ wá tipẹ́tipẹ́ èmi mo ní eégún ní bàbá mi fẹ́ jọ and at this junction mo ní kò jó mọ́ so me feel pon mu yon meaning. meaning i'm done with your friend. <laughs> juliet <laughs> Ah. Oh juliet mo mọ gbogbo wọn ló máa ń comedy <laughs> you must be kidding are you joking. o fẹ́ gbọ́n kó tó wà ń dẹ. kí ló ṣẹlẹ̀ náà. ṣòro rẹ̀ ojú ẹ̀ ò wébi kò. I've been suspecting Lawrence for a very long time. Àwọn ògbà mi àmà wà nínú ilé, a máa pa kọ́lọ́kọ́lọ́ máa receive calls. Ó máa fi rírí ṣaláìrí. Let me give a very good example. Ní ìjẹta, mo kọjá lọ. Mo sáré tí mọ́tò Lawrence lẹ́nu gate. Nírú táìmù ẹ̀ mo fẹ́ pé ah, rí òwà nílé. I called him. Ẹ lọ bẹ́ẹ̀ báyìí kó sọ fún mi pé òun ò sí nílé could that be a magic ò sí nílé mọ́tò ẹ̀dẹ̀ wà ń tà kò possible so definitely mo mọ̀ wípé Lawrence wà nílé pẹ̀lú obìnrin mi But ti Dad, dá mi ògùn mi lọ́jọ́ yẹn ni mi ò bá wọlé lọ bá. kò sí nílé Saturday o. trust me baby. kò sí nílé see Saturday la plan surprise birthday fún mọ̀mísí fiancé mi èmi gan mo decide pé kó má gbé mọ́tò kí àwọn ọ̀rẹ́ wa tó kù náà má gbé mọ́tò because mo ń sí girlfriend mi ti mọ àwọn mọ́tò wa mo wá pé ká gbé mọ́tò ẹyọ tí wọ́n mọ̀ so kò sí ní Saturday mm-hmm. to be sincere to be sincere. ta lè ṣiṣẹ́ ò bá gbé bí ò ṣe lè gbò. no no no no no ó lè ṣe nǹkan mi ò kò bá a jà bọ̀ ilé tó nǹkan mi lè lórí kò ṣe Saturday gbogbo àwọn pàtì mi. are you for I'm serious. baby trust me now. Yes. Don't tell me you're jealous. well, well, for you, you know I love you. And you know I love you too. Are you serious? <laughs> Hey, hey. Mm. lè ṣe fún Fred tó lè wò wípé kò fi mí ṣe ẹ̀sín lọ́jọ́ nǹkan ẹ̀yẹ mi ló tọ́ sí mi. Florence o ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ó di dandan kójú èrè nǹkan tẹ́nìkan ò rí rí àwọn Yorùbá ní eégún tó bá kọ́kọ́ jó bìrùn lọ́mọ wò wẹ̀yìn. Lawrence ikú ẹ̀ ti kọ́kọ́ jó báyìí ó di dandan kó wò wọ́n gbẹ̀yìn. Ha ha ha ha ha! ìlà kan ọba yìí ọmọ àgbẹ̀ ló kọjá ní. bó ṣe ń ṣe yìí òun kọ́ ni next náà ó lè jẹ́ pé silent ní fóònù ẹ̀ wà ah, wọ́n bí máa ní sùúrù ah. náà. tó bá ti sómi máa kó olúwa yìí náà tó bá sómi máa kó olúwa yìí ní ká kú fún mi. olóòlù dé iná olóòlù máa mọ̀ pé àìkú ló ṣe ń bọ̀ torí pé ti sún mọ́ ìbàyẹn ló ti gbé kọ̀. bọ̀bọ̀ ìkí ló dé ara mo ti pè sórí miss call mi ni mo ti pẹ́ pẹ́ pẹ́ kí ló dé. ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mo fẹ́ ọlọ́wọ́n bá bẹ̀yìn ẹ má bínú sí mi ṣe ti gbọ́. ẹ má bínú ẹ má bínú. jọ kí tẹ ní problem ẹ kí ló máa ń ṣiyẹ ganan ẹ wá dé sí òun bẹ́ẹ̀ wá pé òkè ẹ má bínú ẹ má bínú ẹ wọ́n pẹ́ òpin kọ. gbogbo yóò lè máa ranjú mọ́ mi náà mo ṣàṣì ní kó má bínú kí ló tún fẹ́ gbà lẹ́yìn má bínú kí ló ṣẹlẹ̀ gangan. ìgbà tó wò dáa ìgbà tó wò dáa náà ah, ó láti gbé ewu náà ìgbà tó wò dáa náà. ẹ ṣe sùúrù náà ṣé wọn náà tún fẹ́ máa join ni ẹ ní kẹ́ má bínú ẹ má bínú náà fọsọfọ ẹ tẹ máa kọ́kọ́ béèrè pé kí ló ṣẹlẹ̀ sí mi náà ó dáa kí ló ṣẹlẹ̀ ká gbọ́ tẹnu ẹ. ẹ ṣe bí kò tó yẹ kọ́ béèrè nìyẹn. fọsọfọ ọ̀nà fóònù silent ló wà ah, ṣé mi sọ fún yín pé máa ń fi fóònù ẹ̀sìn silent nìyẹn èmi àti ẹ close ìdúkú náà mọ̀ wá ẹ lọ́nà kílò ọdún sọ́ọ̀sì jẹ́ kí n wọ̀n nù ẹ. ṣé o mọ̀ wípé bóyá à ń pè ẹ́ torí pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sí wa níbàyìí la ṣe ń pè ẹ́ pé kó má wà pé kó dúró síbẹ̀ yẹn ó mọ̀ wá tẹ̀yìn pík kọ̀ọ̀nà torí eh. sẹ́lẹ̀ tó bá fi fóònù sí ó máa fẹ́ tiẹ̀ jọ̀kan o ó máa fẹ́ tiẹ̀ o mo sọ fún ẹ o special adviser ìyẹn kọ́ ló kàn ẹ ló ọ̀gbẹ́ni ó yá ẹja máa lọ. ẹja máa lọ nà. kí ló ṣe iṣẹ́ yẹn àti fún mi kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́lẹ́ yìí nà ẹgẹ́ nà bò tọ́ gbogbo ah! kí ló ṣe nà ó ah! kí ló ṣẹlẹ̀ ẹja máa lọ nà ó bọ́bọ́ọ̀dì ah! ẹ gbà mí o ẹ lọ.

ẹ̀yin ọmọge ìwàrun inú mi dùn ayọ̀ mi kún ẹ ṣeun gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ pátápátá ní kẹjẹ mi gbogbo ẹ̀ lè máa ṣe. bẹ́ẹ̀ ni tiyín rí àwíṣẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwa náà wà lẹ́yìn ibi ike. ẹ wá gbọ́ mi o tí wọn bá fi ọwọ́ síbi tí ọwọ́ gbé màá tún un nípè o. àwùṣẹ a mọ̀ pé wọn ò ní ìwọ̀n kún àwa náà ò sì ní gba aláàbò fún un. ẹ ṣe mo dúpẹ́ ẹ lè máa lọ báyìí a tún máa ríra. àwíṣẹ́. ó mà ní gbogbo àwọn ọkùnrin yẹn pátápátá ló máa kú báyìí. gbogbo àwọn pátápátá. pátápátá. èèmọ̀ spiriti mi kò ṣáà bá bọ̀bọ̀ tíjọ mi lójúmọ́ wá ń gbà yẹn pé òfẹ́fẹ́ kò bá ṣe ń gbà yẹn gbogbo nǹkan tí mo sọ fún jọmí lójú pátápátá òun ló lọ sọ fún pé mo ní kó o má fẹ́ nítorí ìfẹ́ ti bò lójú jọ ṣé màá máa sọ fún bàbá yẹn pé ẹ ẹ kó má fa àbúrò mi mo dẹ̀ ra filẹ̀ mo ní ẹ lọ fẹ́ ra yín ó yá wò nǹkan tó ṣe ń sìn àwọn àgbàlagbà máa ń sọ nǹkan wọn á ní tọmọ kékeré bá ń gègé inú igbó àwọn àgbàlagbà ló máa mọ ibi tó máa wó sí ó yá ń sìn wọ ẹlẹ́yà àti ìtìjú tí jọmí lójú máa fẹ́ sí báyìí ọkọ tó fẹ́ fẹ́ òmùyàwó mi wá àwọn bàbá yẹn náà ti jèrè iṣẹ́ ọwọ́ wọn ṣe bí gbogbo wọn pátápátá wọn ni wọ́n kú nísìnyí. Eh, ah, ẹni tó bá ṣe kọ́tẹ́nì kò ṣe rí ojú àárín nǹkan tẹ́nì kò rí rí. kí lẹ máa wá ṣe báyìí iṣẹ́ máa pé àǹtí jọmí lójú lórí fóònù kẹtì ẹ̀ bá wọn sọ̀rọ̀ kẹ kí wọn. kẹ́mi kí ó wá òkè kí nǹkan kan ṣe é sẹ́lò wájú mi ìmọ̀ kọ́kọ́ lè wá jọmí lójú ẹgbẹ́ jọmí máa bẹ̀ àbókè bùdá mílíkì bùdá mílíkì wọ́n sì mú lọ́dẹ wọlé wá lọ sùn nílé. èmi sì ń gbádùn àtẹnu mi sórí iná tó fún wa ẹ̀kọ́ náà yóò lè wọ́n lè mú lọ àtẹ níta. àbùdá mi inú ilé wọn lè mú lọ kó má wàá mọ́jú ni ẹ máa tọ́ fún àánú ilé ẹ fún mọ́ máa jẹ́ yín ta. tẹ̀fọ́ sílẹ̀ òṣè òṣè òṣè. báyìí gbọ́mọ̀ sọ pé ní ìdáhùn ẹ ti lájú.

ẹ̀yin náà ṣàrí pé gbogbo nǹkan kò sọ́jà gbogbo ẹ̀kọ́ tẹ̀ súyàn ni àmì jàre. pé bí tí mo rí yín lénìí ẹ gbọ́dọ̀ bá mi ra nǹkan kan kẹ́ tó lọ. àbí àní choice náà ni. ẹ ṣe. ẹ ẹ ẹ fún mi ní. ṣẹ́rí láìlọ́nù mi ó ti já ẹ máa bá mi mánéèjì ṣẹ́ láwọn ọmọ iṣẹ́ tó àgbà ń sin mo ti rántí pẹ́ o kò tí ì dé ó ti rìnrìn àrìn lọ. a máa mánéèjì kí làwọn afúráwá fún ẹ fún mi ní kíngì yẹn. ṣé orí láìlọ́nù. ẹ ẹ oníkèé. bá mi money. níbo ló wà ṣe bọ́nà ti fẹ́ kúrò lọ́bàdà ló sọ fún mi látẹ̀ǹkan má pẹ́ mo ń dúró díẹ̀ jàre látẹ̀ǹkan má pẹ́. obìnrin ò ṣe fojú di o tọkùnrin bá dépò ọlá tó dán lọ́lá obìnrin ni a bí èyí tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí ó rọ́nà lọ obìnrin ni a bí tọkùnrin bá gbajúmọ̀ tó ń ojú rí obìnrin ní abí. ìyá kàdúrú àní kò sí ẹran mọ́ ṣé màá máa pamọ́ fún yín ni àtàgò méjìlá lẹ́ran ti tán pátápátá ẹ wò ẹ fi mí lẹ̀ kò sẹ́ran mọ́ ah, ọlá yín pọ̀ jù. ẹ̀wọ̀n ló kúnlẹ̀ yìí. ẹ̀wọ̀n ló kúnlẹ̀ yìí. sórí ah, obìnrin yẹn wàhálà ẹ̀ ti pọ̀ jù aláròrò ni mi lè rọ́ àfitì ẹ̀ bá tọ̀dọ̀ mi tọkùnrin bá láròjinlẹ̀ tó ṣòun ńlá obìnrin ni a èyí tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí yóò lákòjọ obìnrin ni a orí tó dán lóye tó dọ̀gba lájẹ́ obìnrin ni a madam kí lè fẹ́ o. ẹ kọ́ra jẹ́ o. ẹran ẹni mo. eléyà dé ten thousand lélẹ́yìí o. kí ló dé kí tẹ ṣáwólé mi ẹ fẹ́ rán lèmi lẹ́dẹ̀ ń ṣáwólé. ten thousand ni. ó dẹ̀ gba five lọ́wọ́ mi. Ah, ah, ah ọ̀rọ̀ ajé o. ẹ ẹ ma. jáde ń wá ìlú àlẹ́ ràn. ìyá ìwo lẹ mú bẹ. àwọn ìyá ọmọ ẹ dákun ẹ bá ń tọrùn ọmọ yìí. ẹ ṣe mà àwọn ẹ̀gbọ́n ẹ wà ní. ìyá ọmọ o àwọn ẹ̀gbọ́n rẹ wà nílé ṣé n tí mo sọ ń ti pọ̀ jù ó ṣe mo dúpẹ́ lọ́ọ̀rẹ́. ọmọ mi dà ọmọ mi ọmọ mi dà ọmọ mi dà. ọmọ kẹ ibo ló à ibo lẹ tọmọ sí kẹ à ọmọ mi o ọmọ mi kẹ ibo à ọmọ mi kẹrẹ fún ọmọ mi. ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà. Ọmọ mi dà, ọmọ mi dà, màmá, màmá ẹ̀jọ̀ ọmọ mi dà. ń bá sọ pé ó yé èmi rọ mọ̀ pa o èmi ọmọ bóyá ó wá yé kábíyèsí o àtẹ̀yìn ìjòyè torí kò yé èmi wàhálà tí ń ṣẹlẹ̀ ń lu àwọn ọmọ tí wọ́n dá wàhálà yìí lẹ̀ gbogbo alámọ̀ pé gbogbo wọn ti kú tán. àmọ́ kí wàá ní àwọn nǹkan àbàmì oríṣi tí tún ṣẹlẹ̀ ẹ dàbọ̀ ń bolo ti wá. ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn sọ mm. èyí tó ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lémi níjẹta mọ́jú àná kàyéfì ńlá ni ah, ah. bẹ́ẹ̀ ni ọmọbìnrin kan nígbà tó máa jí láàárọ̀ àná lẹ́gbẹ̀ẹ́ lẹ́nu ṣe lè ó dàbí pé lóyún ṣe ní kún ẹ ó tó yìí ó ti sùké láì ṣe pọ́nmọ́ lóyún ẹ wá wèrò. kàyéfì ah. kàyéfì ńlá ni o ó jọ wá lójú gan o èrò yẹn pọ̀ jù kò fẹ́ yé wa mọ́ o. ẹ wò ó kábíyèsí gbogbo ohun tó kò sí tí wọ́n gbọ́ àwọn olórí sọ fún èmi fúnra mi rí nínú news ọ̀ká ìgbà tó tójú sú mi òun ṣe pé aláwùjọ látẹ̀fín mi. mo nígbàgbọ́ tó pọ̀ nínú olùmọ̀ràn tẹ́ ẹ gbé dání ẹ bá mi béèrè kí ni tó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ọgbọ́n kábíyèsí bẹ́ẹ̀ tí ì gbé ètò sọ yìí o ah. ọ̀rọ̀ àná sì lélẹ̀ yìí. Hmm. àbúlà gbogbo kàyéfì tí ń ṣẹlẹ̀ tó bá ti jẹ́ kó bí o, ó ga ọ. Ah. ẹlẹ́rù ló ń bẹ̀rẹ̀ sí àfi sùúrù rẹ̀. Hmm. wàá lò gírídà bá a bá fẹ́ mọ lójú ayé o. Hmm iwájú ọpọ ọgbọ́n ẹ̀yìn ọpọ ọgbọ́n. olùmúlọ̀tún ọlọ́kan lósì àárín ọpọ àlèdè ọ̀run ẹ o awọ tó bá mọlé mọ̀nà ní kò ránṣẹ́ o ìwọ láwọ àwa lọ gbèrè. wàá báyìí lògiri ta. àtẹ̀fín sọ fún wọn pé olórí tinúkẹ́ ni kó gbé ẹbọ yẹn. ẹ eh, ẹ eh, kábíyèsí ìfà o ètùtù láṣẹ. àwọn ètùtù ẹ àwò kí ẹ tún dúró wò ẹ ṣe tutù ṣàkátà pààrà náà balagba ń sọtọ ẹ ṣe tutù ẹ ṣe tutù kékeré ìkú ọ̀nà ẹ ṣe tutù. Eh, olóyè olóyè èmi kọ́ ni mo ṣe tutù hmm. Ifá ò sọ pé mi ni mo ṣe tutù. Ah, ah. Ifá ta ló fẹ́ ṣe tutù ta ló fẹ́ ṣe tutù ẹ ṣe tutù ẹ dákun nǹkan tó ń ṣẹlẹ̀ nù ló dá ẹ ṣe tutù. ìyálòdì èyí olóyè ẹ má jẹ́ àkó sáwo nínú ẹ jẹ́ ká wo sọ ẹni tí ó ṣètùtù àbí bá a ṣe yanjú ọ̀rọ̀ ètùtù ẹ ẹ fàwọ́ lẹ̀gẹ́dẹ́ ká wo sọ̀rọ̀ ah, lóde. kábíyèsí àwọn tí ó ṣètùtù wọn padà wà fún ilé sí i. a sì dúró dìgbà wọn tí ẹ ṣẹ̀ṣẹ̀ wà padà wà fọ́pọ̀ alẹ́ sí i ojú ó sì jù. àwọn náà ní jó pẹ́. ìfá ní òkú sọ fún mi wọ́n padà. àwọn náà ní jó pẹ́. atẹ̀fín ní kábíyèsí ọmọ ẹtí mo ní. atẹ̀fín ní kábíyèsí mo ń jẹ́ yìí. odù tí mò ń wò yìí ó ní ohun tí odù yìí sọ kí ló wí. bẹ́ẹ̀ ni kábíyèsí ara ohun tó sọ náà ni pé ètùtù náà láṣẹ kíní kan wà lórí odò yìí tí ò tí ì pàjúdé kí ni nǹkan ọ̀hún. ìtùtù náà ní fásọ àwọn tí ó ṣe èmi ò wà fún ilé sí. <sighs> àwọn ọmọ mi sàlọ pa. ọgbàgbà ọgbàgbà. mo dẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ àwọn. Ah, olórí ẹ̀rín ọ̀gbẹ̀rẹ̀ ṣe ní pàtàkì mo mọ̀ kí gbogbo ohun tó ṣẹlẹ̀ ní palace lé ní pátápátá ló yẹ. olórí ó yé mi àmọ́ kò yé mi tó kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ò yé mi tán. dà àtẹ̀fínní kọ́kọ́ bá mi ṣe gbogbo nǹkan tí mo rún náà tó o bá ṣe tán màá wá jẹ́ kí gbogbo èyí ẹ pátápátá. àtẹ̀fínní. Ah àtẹ̀fín ní màmá retí ẹ ní palace mo rí ẹ obìnrin ò ṣe kan lábùkù àwọn ọlọ́run bá yẹ. mo gbọ́ sọ pé wọ́n fẹ́ bá wọn gbé jọ torí ọlọ́run ó wò bẹ lórí ara ẹni ó fẹ́ bá dúró ìlú yìí ó fẹ́ bá wọn gbé ẹ bọ́ ṣó o mọ̀ pé ọmọ ọlọ́mọ náà máa ń ránṣẹ́ bí tòrótòró wọn wá ní kí wọ́n wá lọ gbẹ́bọ ẹ̀bọ kàǹkà kó o lọ dojú kọ olórí má bá wọn gbẹ́bọ o <laughs> olórí àgbà wípé kí n má gbé ẹbọ ìlú yìí dàrú gbogbo nǹkan ti dojú rú inú kábíyèsí ò dùn olórí wọ́n ní tó bá borí ajá wọ́n á pè kòkò ká fi sí i kódà mo ti wá wí pé bí ìbá ti ń torí ìlú ṣe bí màá ti ń torí ìfẹ́ tí mo ń sí ọkọ mi màá ti torí ẹ̀ ṣe mo tún bí kábíyèsí torí ẹrù bèèrè náà kí n má parọ́ mo ní kó jọ kó ṣàlàyé fún mi pé ṣé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí mi kábíyèsí fọkàn mi balẹ̀ pé kò sí nǹkan kan àwọn olóyè fọkàn mi balẹ̀ pé kò sí nǹkan olórí àtinúkẹ́ irọ́ ni wọ́n máa pa fún ẹ o irọ́ ló ń pa wọ́n máa ní kò sí nǹkan kan bó ṣe máa sánà nìyẹn àmọ́ nǹkan wà wọ́n ara abiyamọ ló tẹ̀ o ni mo ṣe ní kí n sọ o ojú mi ò gbà kò yẹ kí n pè ẹ́ wọ́n ṣe pé mi kí n mọ̀ ẹgbẹ́ bọ̀ ọlọ́ọ̀ má jẹ́ kí n bọ̀ wọ́n ṣe pé mi má bá wọn gbé lọ bá kábíyèsí kó sọ fún ọ pé ó lè gbẹ̀bọ wọn àwọn ẹni tó máa bá wọn gbẹ̀bọ wọn. ẹ wo kábíyèsí ti ní kò sí nǹkan kan mo dẹ̀ bìlíìfù wọn pé kò ní sí nǹkan kan àti pé tí nǹkan bá ti bá wa ṣe bí èèyàn àfàdúrà ràn mí lọ́wọ́ kábíyèsí àfàdúrà ràn mí lọ́wọ́ elédàá gbogbo òlú pàápàá wọn àfàdúrà ràn mí lọ́wọ́ ọkàn mi balẹ̀ ti gbọ́ ó ti tán ó ti tán ẹ ṣe gọmọ ẹ ṣe pẹ kò tán pẹ o. ọmọdé òyìnbó ilé ìfọ mo fẹ́ bá wọn gbé bọ̀ gbogbo ó ṣe tèmi. alágẹmọ yí biribiri òde wé arọ gidigbadodo ó ṣọlọ ẹyẹ ké ẹyẹ fò ẹyẹ fò dùgbẹdùgbẹ ó dára ògiri ìwọ ẹgbọrọ yìí má gbòòrò mo fẹ́ kó o wá gbéra báyìí o kó o wá lọ pàdé olórí tinúkẹ́ kó o wá ṣe bó ṣe ṣe ń ṣojú bẹ́ẹ̀ ni nílẹ̀ tí ó rọ́nà lọ. obìnrin ni a bí. tọkùnrin bá gbajúmọ̀ tó ń wojú rí. obìnrin ni a bí. èyí tó ní gẹ́nìfọ̀n tí orí nǹkan jẹ́. òbí obìnrin láwọn ìyá wa o wọ́n tó bá òrìṣà ni wọ́n. olóyè òsì olóyè òsì ọ̀tún ni ọ̀tún ni ọ̀tún ọ̀tún ni o. ọ̀tún yìí lída yìí lída yìí kéde mo ti sú o kéde. nǹkan ti bàjẹ́ o ìjọ̀gbọ́n dé. lẹ́yìn ìgbà tí tẹ̀rẹ̀ mi jẹ́ pé jẹ̀gbọ́n dé. bìlísì dé. ó dà gidi. ìmọ̀ bí a ti bẹ̀rẹ̀ olórí olórí kékeré tó ṣàánú ìlú tó gbẹ́ bọ́ọ̀lù olórí ti kú o olórí ti kú olórí ti kú olórí kú o. ọ̀tún gbèsè ò ti gbọ́ ohun sọ fún mi tí mo ti gbọ́ ni kó o fi sílẹ̀ ó lórí ti kú ṣé mi ò ní rárí dájú pé lórí kú màmá wa kan lẹ̀kún lé ẹ̀ kiri ni. ó tẹ́ sọ gbogbo kò kó bá jẹ́ bá ń ṣe wàhálà àdé gan-an torí ọ̀rẹ́ ẹni fẹ́ ṣèlú lórí ń retí kú yìí ọ̀yà kó dẹ̀kun. kò yé mi. ẹ olóyè ọ̀tún jẹ́ kó yé ẹ ìwọ rẹ àgbà oyè lẹ́yìn ọba ìwọ rò dẹ̀ kàn àwọn olóyè ìṣèkẹ́ ìṣèkẹ́ jẹ́ káwọn báyìí wá sọ fọ́ba o bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ máa mú bí mo ṣe máa pe àwọn tó kù lórí fóònù kí wọ́n jẹ́ ká pàdé láàfin láàárọ̀ ọ̀la mo dúró nìyẹn. má rò bá má ṣe bá sórí kò ṣe wá bá mi iṣu mú mi lára kankan má pẹ́ ẹnikẹ́ni o iṣu máa wá tọ̀lé oníkálukú káàkiri mélòó dédé àwọn olóyè wàá má sọ fún wọn òun ṣẹlẹ̀ kí dédé wá tètè pàdé láàfin ọba àgọ́ mélòó ká pàdé lílé ọba kí n mọ̀ lẹ́yìn nísìnyí má pè wọ́n o ọlẹ ti sú o ah! ilẹ̀ ti sú o kì í ṣe kó o dé ní òdèdè ilé ẹni kọ̀ọ̀kan iṣẹ́ yóò gbà ní ẹ̀hún lẹ́yìn ọba ìwọ́rọ̀ lẹ́kan àgbọ̀ oyè rí ẹ̀hún ni màá sọ èèpà èèpà ṣé màá lè sùn báyìí. olóyè ẹ rí mi báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀mejì lólórí kékeré wá bá mi pé à ṣé mo tó fẹ́ gbé yìí ṣé gbogbo ò ní ṣẹlẹ̀ sí ohun ṣáájú mo ní à olórí ẹ lọ gbé kò sí nǹkan kan. ìyá ló dé ṣe sùn. ìyá ló dé ẹ sáà rà fún kọ̀ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù gbogbo tó wà ní ọ̀rọ̀ mo múra mo múra pé wà ní àjọ mi báyìí gbogbo ilẹ̀ ìgbà kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kó ah, hmm. ah. àmúmọ́ra ah. kó àmúmọ́ra ẹ kó àtẹ̀mọ́ra ẹ̀yin olóye gẹ́gẹ́ bí mo ti ń sọ ọ lọ mo múra pé wá ni wọn ò wá lásán torí gbogbo eléyìí kàyéfì ló jẹ́ gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ á jọ fojú rí ni ṣe gbọ́ kẹ wá súnmọ́ mi báyìí. ẹ súnmọ́ mi ẹ ti ṣe wà nítòsí ní amójú wa báyìí. igba ọwọ́ ọ̀tún olùkọ̀tún igba ọwọ́ òsì olùkòsì àìfi jújú já lójú àìfi jújú jáwó ọ̀gbẹ́ ẹ o ojúmọ́ bá mọ́ báyìí ọ̀yà là kedere lẹ́jà ńlá lè omi o ẹ ṣí wọn lójú o. Mọ́dúnbì tí wọ́n lọ pè mí. Wọ́n fẹ́ lò mí láti fi rúbọ fún mi. <laughs> Ó dà, ṣé rí ẹ bọ orí burúkú tó gbélé mi lọ́wọ́ yìí? Mo máa fọ́ ni. kékeré ah! ó bá kún aṣọ pé òpè bó kúkú ló òpè bó ewu ni tó tún ṣe yìí mo ah! ló kù kó gbèrè nísìnyí tó bílẹ̀ dẹ̀ bọ̀. olórí bá kọjá ṣé ká pé lè lọ́dún ìyàlẹ̀ ní àdúgbò wa ni. ẹ wò ẹ wò ní ah, ọ̀rọ̀ dé kí tún lọ́nà àbáyọ o àṣà mi jókòó ká máa wò báyìí. ọ̀rọ̀ ni ẹ jẹ́ kí fádá sí i ah olórí kékeré ò ṣe eré ah, ah. ìwọ dalẹ̀lẹ̀ yìí o. ó sì béèrè lọ́wọ́ ìyá lóde tó ṣé kò ń gbé àbí kò ń mọ̀ gbé. ń bọ̀ wá ní kò gbé sóyè wa tún wá ṣe ní ilé. ó ọ̀rùn mi là ọ̀rọ̀ ló débi ó dé yìí o ẹlẹ́rìí ìpín tó bá ti jẹ́ ohun tó bá kù tá a ṣe báyìí kọ́ wá fún wọn wá làá báyìí nígbà tá a ké lótùfẹ́. obìnrin ló ń láyé kẹ́mọ́ obìnrin ló ń láyé ló máa ń wí obìnrin ò ṣe kan lábùkún àwọn ọlọ́ọ̀lọ́rin ń gbáyé fún ẹni sọ pé tóbìnrin bá wò irú wọn ìjà yé pẹ́. tí ẹ rí gbogbo yín ẹ̀ṣẹ̀ dẹ́ ń gbà ẹlẹ́dàá lè bíi báwo ṣé wo mọ̀ pé lórí kékeré fúnra rẹ̀ ló parẹ́ nígbà tí wọ́n ní kó gbẹ́bọ fún ìlú tó bá ti mọ̀ pé òun ò gbèsè bá a sọ kúnrò olórí ló gbẹ́ bọ́ lọ tó tún dẹ bọ́ọ̀nù fúnra rẹ̀ ah. kó tó di pé àwọn àjọ̀nú ìlú wọn lu olórí pa. ìwò bàbá olóyè àfi kó lóun dárí jì mí tẹ bá rí irọ́ àti ọ̀rọ̀ kàbìtì tí mo ti sọ nípa kábíyèsí ń pé kábíyèsí ló lo olórí kékeré láì mọ̀ pé olórí kékeré ló fún ara wọn kú fún ara wọn. èwo nìkan kọ́ ló sọ gbogbo yín náà lẹ́ ń sọ tẹ́ ẹ pọ̀ bẹ́ẹ̀. babaláwo yẹn báyìí ó dá ẹ̀fọ́ yẹn báyìí à ń rí báyìí lójú ọ̀pẹ̀lẹ̀ báyìí pé ah tó wí wòrowòro tó tó dẹ̀ dojú ẹ̀bùn kó tó di pé àwọn alálẹ̀ bẹ̀rẹ̀ sí dáṣẹ̀ ní àfọ̀. ìwọ fi bámi wo omi tó bá tutù wá bámi wo omi tó bá tutù wá. kó ló ń ṣàánú mi. kó ló ń ṣàánú mi ṣé ìwọ nìkan wòrowòro tí gbogbo ń jọ ń fi káàkiri ìlú nìyẹn káláwa náà ò rí àwọn agun ò ní gbà. ẹ ṣàánú mi ẹ má dá mi dá ẹ̀yin náà lẹ́ni bá mi ṣe é jọ torí ọlọ́run ẹ ṣàánú mi. ìgbà yẹn máa ju abẹ̀bẹ̀ sókè nígbà àgbà ibi pẹlẹbẹ báyìí ló máa fi lélẹ̀ ah. àwa wo lè dá sọ̀rọ̀ ọkọ ẹ̀ yìí mọ́. Ah, ẹ wo ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ o ṣe bí gbàtọ̀ wà láyé ẹjọ́ ń ṣe pọ̀ ni ó ṣe wá jẹ́ gbàtọ̀ wá kú báyìí lẹ́wọ́ fẹ́ pẹ́ ń dà. nítòótọ́ ìyá kan ṣo náà ló bí ẹyẹ létòun àdàbà o tí ò yẹ èrè ló mọ ẹyẹ ọ̀rẹ́ awo sì pé méjì ṣùgbọ́n nígbà tọ́kọ ẹ wà láyé ọkọ ẹ ò ṣe òdodo pẹ̀lú àwọn awo ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ balẹ̀ bú ẹ̀ sì dalẹ̀ yóò balẹ̀ lọ. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn nítorí nígbà tí ọkọ̀ ẹ wà ní ayé gbogbo ìgbà ńlá wa awo tá à ń bá sọ̀rọ̀ èmi fúnra mi mo tún pè é mo bá sọ̀rọ̀ àmọ́ kò gbọ́n tí mo sọ kò gbọ́rọ̀ sí mi lẹ́nu bí ọkọ ẹ ṣe wà yìí ó máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn awo míì tí wọ́n ń ṣiṣẹ́ awo àmọ́ tí wọn kì í ṣòótọ́ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí tá a ṣe sí o gẹ́gẹ́ bí awo ṣe sọ kò sí tá a lè ṣe sí rárá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mo dẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbà tó wà láyé pé kó máa sọ tọrọ ògbọ́n sí mi lẹ́nu ògbọ́n sí mi lẹ́nu sórí bó ṣe rí báyìí ẹ wò ẹjọ nítorí Ọlọ́run ẹjọ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi irú ẹjọ kí la máa ṣe sí báyìí. Ah, ìyàwó kò sí ní tá a lè ṣe sí i àmọ́ ìwọ náà gẹ́gẹ́ bí ìyàwó lọ wá ṣọ́bìrì kò fi bo ọkọ ẹ láṣìírí ẹwọ ìyàwó ah, ẹ já máa lọ. ẹ má ṣe báyìí o ẹ má ṣe báyìí. irú àláwo rèé atẹ̀fín ní wọlé ẹ̀dù ṣọ́gígùn ìjímèrè ṣọ́gígùn kó o má bàa gúngé aládìí. Ah. ń sin ni kì í gbéwájú ẹ̀ náà sì kì í gbẹ̀yìn. Hmm. ẹ jẹ́ ká ṣòtítọ́ ẹ jẹ́ ká ṣòdodo iye ẹni ṣòtítọ́ ní malẹ̀ gbè. Ah, ẹ wọ́n ní láti ṣọ́ra báyìí láti ṣọ́ra báyìí. Komoro? olórí Mama, mọ́mà rí yín. kí ló ṣẹlẹ̀ ó tó jó mẹ́ta. orí bẹ́ẹ̀. mo ti ń retí kẹ́ ẹ wá sí ààfin kẹ́ ẹ wá dín fàkẹ́sẹ̀ ohun tó yẹ kẹ́ ẹ sọ kí ló ṣẹlẹ̀ olórí ah, ah, n ò lè wá n ò lè wá n ò lè wá sọrú rẹ̀ ah, torí mo mọ̀ wípé bí ọmọ yìí bá tún gbé ẹbọ yìí òun náà yóò fòṣọlẹ̀ yóò kù ni kì í ṣe pé lòó tòrò n ò lè wá sọrú rẹ̀. ẹ gbà mí àtẹ̀fín ni jọ kí n tiẹ̀ kí ló kún ẹ̀ ṣé bí mo ní kó bá mi ṣe ó ti jọ wà láàrin wa ó dẹ̀ ló máa bá mi ṣe. olórí ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ má jà ṣe bẹ́ẹ̀ ṣe eré yìí tó kọjá lọ ọ wá bẹ́ẹ̀ ni o awo yìí parẹ́ awo yìí ṣèké awo gidi ni mí wọn ò lè wá sọrú rẹ̀ mọ́ ṣé kí ọmọ ẹni tí ó gbẹ́bọ tó kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́mọ náà tún kú wá kó fún fòṣọ́lẹ̀ kó tún kú báyìí ẹ má jà ṣe bẹ́ẹ̀ wọn ò lè wá sọrú rẹ̀ mọ́. má jẹ́ kí n wojú ẹ o. bí báwo. má jẹ́ n wojú ẹ o <clears throat> mo fún ẹ ní ọjọ́ mẹ́ta péré tó o bá wá sáàfin wá ṣe nǹkan tó mọ̀ ọ́n ẹ wàá rójú púpọ̀ mi lémi. bẹ́ẹ̀ mo sọ. wúrà ọlá olórí kí mò ń pè wúrà ọlá lémi ayé ní ìlú lèmi ibi àjẹ́ méjì bá ti pàdé báyìí ni wọ́n ń pè ní jù kí ló dé wọn èyí ṣàwọn èké wọn èyí sì ṣàwọn ọ̀dàlẹ̀ ó yẹ ká ní tààrà èèyàn ẹ̀jẹ̀ ni gbọ́ jẹ́ kí n wá sọ fún ọ wọ́n sì wá wá sáàfihàn àmọ́ wíwá mi wọ́n wàá tú gbogbo ohun tí ń bẹ lẹ́yìn rẹ̀ ni gbogbo ohun tó wà ń kọ̀kọ̀ pátápátá wọ́n wàá sọ fún kábíyèsí èmi mo sọ bẹ́ẹ̀ àtẹ̀fín ni o fẹ́ wá sí ààfin wa sọ fún kábíyèsí. bẹ́ẹ̀ni. ó dà mo retí ẹ. takùnrin bá lárò jinlẹ̀ tó ṣòro. wọ́n wà á kò sí ojú ọ̀tẹ̀lẹ̀. ẹ má gbà mí o irú àyà nínú wo rè kẹ́yìn ọ̀hún má ní bẹ̀rù elédùà rárá ah. èyí tó ń obìnrin ni ìyá wa o kábíyèsí àtẹ̀fẹ́ ni kábíyèsí mò ń jẹ́ dídákẹ́lẹ̀ dákẹ́ kí ló ń ṣẹlẹ̀. ẹ ṣeun kábíyèsí èmi ni mo ní n ó rí. Hmm. àti bàtẹ́ tí wọ́n wà èyí tí gbé kankan kí ló ṣẹlẹ̀. kábíyèsí ṣe rí àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ tẹ́ ò mọ̀ o. Hmm lónìí ni wọ́n sì jẹ́ kí gbogbo tẹ́ ò mọ̀ kó yé yín torí nǹkan kan ń ṣẹlẹ̀ ẹ wò mí kábíyèsí awo ni mí o n èyí sì ṣàwọ èké hmm. ẹ rí pátápátá ńlá fọ́jú kùnàkùnà báyìí ńlá dẹ́tẹ̀ ojú àfọ́fọ́tọ̀ ìjà ni mo dálẹ̀. Ah, òun ìbọn. ẹ má bínú kábíyèsí. ẹ sọ láàárín. wọ́n sọ gbogbo ohun tó wà nídìí ẹ̀ wọ́n sọ fún yín lónìí nítorí iṣẹ́ rí àwọn èèyàn ibi kan wà ní òkùnkùn tí wọ́n ń gbé ní òkùnkùn tàfà sínú mọ́lẹ̀ hmm, wọ́n jẹ́ kó yé yín hmm, kábíyèsí tí ó sì. a kì í gbórí odó ká pẹ̀tẹ̀ odó a kì í gbórí ọlọ ká pẹ̀tẹ̀ ọlọ ìwọ rí o gbọ́dọ̀ ru ẹ̀kú eégún ò gbọ́dọ̀ ṣíwọ́lu babaláwo ọjọ́ tí eégún bá ṣíwọ́ lu babaláwo ọjọ́ náà ni ẹwà rẹ̀ ń gbomi àtẹ̀fíní wọlé ẹ̀dù mo ní o má sọ olóò má sọ ohun tó ju àìgbọràn rí wàá rí tó bá yẹ pé bàbá ẹ ló bí ẹ ó yẹ máa sọ. àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ bíi. Eh, eh, àtẹ̀fínní àtẹ̀fínní àtẹ̀fínní kíni àdìọ́lá àdìọ́lá àtẹ̀fínní àtẹ̀fínní. igi ò ní dá lóko kó má kó má dá kó má dá àtẹ̀fínní àtẹ̀fínní àtẹ̀fínní àdìọ́lá ta ló wà bẹ́ẹ̀ àdìọ́lá ah! àdìọ́lá. sọ fún ẹ tẹ́lẹ̀ pé mo máa ṣe ìlú ìṣíbọṣíbọ mo máa da ìlú ìrú màá bẹ́ẹ̀ pọ̀ wàhálà ìlú àgbẹ̀ àyájá adémọ́lá èmi mo súnmọ́lá ni mo sọ bẹ́ẹ̀. Oh yeah. Yes! Yes! Yes! Yes! Yes! Yes! Yes! Yes! Adébọ́lá ti dárò! Ìlú Àtìbá ti rọ́gọ́! Ah. Adémọ́lá ọmọ Adégbìtẹ́! Adémọ́lá ọmọ Adégbìtẹ́! Ìlú yìí máa dàrú mọ́ ẹ lórí! Mo máa fà ẹ́ làkàlàkà! Mo máa ṣe é ṣíbọ̀ṣíbọ̀! ẹ ṣàánú mi. yẹ ẹ ṣàánú mi. ẹ ti yá ẹ ló ń fà mí kí ni mo ṣe. yẹ ẹ tó ń fà ẹ. máa mẹ́rin tó ń fà ẹ torí màá fìyà jẹ ẹ̀rù abẹ́ àyà já wọ́n ti tún láti ja ìlú ìlú mo ti tún láti ṣe ìlú bó ṣe wù mí adébọ́lá ṣẹ̀mí o. ṣé àmàbọ̀. Oh! mi ò fagídí dórí ipò mi ò fèrò dórí ipò mi ò fa tọwọ́ mi ò tọ́wọ́ ìlú ló yàn mí ifá ló mú mi mi ìwà mọ ìdí tí ìlú fẹ́ fi dàrú mọ́ mi lórí bí wàhálà ṣe ń ṣẹlẹ̀ lọ́tún ló ń ṣẹlẹ̀ lọ́sì àmọ́ tó wọ́n kọ mí lóminú jù bẹ́ẹ̀ ni pé èèyàn kan wà tí mo máa ń rí lójú àlá mi tó máa ń sọ wípé kò sí bó ṣe lè wù kó rí òun máa tú ní ìmọ̀ mi lórí ni ìlú yìí máa dàrú mọ́ mi lórí ni. ìtì ní wáì ibi tọ́rọ̀ ti sú mi ó ní mo rántí pé ẹ wà ẹ wà mo rántí ìgbà tí mo sì wà ní FCL mo pàdé ẹnìkan mo ni mo fi béèrè sọ́tún sósì tí mo fi dọ́dọ̀ yín báyìí kábíyèsí olúwa mi ṣe é rojú tó bá régún rí tó róró rí bí ò bá ìrí kẹlẹ̀dẹ́ ìrí nǹkan o ẹ mọ̀ báwọn kan bẹ àwọn ó jókòó sínú òkùnkùn báyìí tí wọn ó fìdí kalẹ̀ wọn ó sì mọ tafà sínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ò bá wá nífura àwọn kan lè wà nínú òkùnkùn kí wọ́n máa tafà sínú ìmọ́lẹ̀ alábòòlù wa náà ti sọ àtòjọ́ ọmọ báyìí àmọ́ ó fẹ́ túṣu désàlẹ̀ kòkò kò tù ara sì ti fún mi ìdí rẹ̀ tí mo fi jáde pé kí ni tó ń ṣẹlẹ̀ bóun ò bá sọ̀rọ̀ ẹlòmíì ò sọ <laughs> òun lè mọ́ lè sọ torí ògé mọ́wọ́ ògé mẹsẹ̀ ògé mọ́ gbogbo ara òun lè mọ́ lè tu torí tí wọ́n ń ṣe lóró wọn yìí ṣe lọ́pàá béèyàn bá ṣe lọ́pàá ọ̀pá ọ̀pá yàn ó lè mọ́ lè tu àmọ́ lórí tàtà àdé yìí àátù ẹ̀ẹ̀kan nílé lọ lónìí ìyá yín lẹ́sùn. àwo mi ò múra ọjọ́ méjì wá bí. ìṣòro wà mí. ṣe rí gbangba láti ń tì gbangba béèyàn bá ń tàn án lọ́sà tó bá pàdé ń tó jù lọ yóò bá ríbi tí ó yà sí yóò fàyà fani o lórí tata adé yìí a gbọ́dọ̀ tán pinpin ọ̀rọ̀ yìí ká mọ ibi tí ọ̀nà náà pín sí ká wá wo ibi tá a yà sí. àfi ká sunjú. obìnrin òṣè fojú di o. tọkùnrin bá dépò ọlá tó dán lọ́lá obìnrin ni a bí. èyí tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí yọrọ náà lọ. obìnrin ni a bí. tọkùnrin bá gbajúmọ̀ tó wọn ojú rí. obìnrin ni a bí. èyí tó ní kẹ́nìfọ̀n tí orí nǹkan jẹ́. obìnrin ni a bí. obìnrin làwọn ìyá wa o wọ́n tó bá òrìṣà ni wọ́n ọkùnrin bá máa rojinlẹ̀ kó ṣòwò ńlá obìnrin ní ẹbí èyí tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí ó bá kó jọ obìnrin ní ẹbí orí tó dọ̀gbọ́ là tó dọ̀gbà aládé èmi ni. ìwọ ni wúrà ọ̀la. bẹ́ẹ̀ kí ni mo ṣe. <laughs> adémọlá mo sọ fún ẹ mo ní màá tú ìlú ìmọ̀ ẹ lórí màá bà ìlú yìí jẹ́ fún ẹ torí pé ọ̀dájú ọkùnrin nìyẹn bẹ́ẹ̀ ni. ní wọ wúrà ọ̀la. bẹ́ẹ̀ ni tó o bá súnmọ́ mi kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe wo màá ní kó gbiná lójijì kábíyèsí olúwa mi àlálẹ̀ ńlá o ẹgbẹ́dì yín sókè díẹ̀ rí pé ìjókòó ní nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. atọ́nà lẹ́wọ̀n ni mo fi ní àlá ńlá. ṣé pé wúrà ọ̀la òun ló wà nídìí wípé ìlú máa túmọ̀ mi lórí. bẹ́ẹ̀ ni ah! wúrà ọ̀la ni. wúrà ọ̀la. bẹ́ẹ̀ ni o. olórí wúrà ọ̀la ló sọ pé òun á túlù mọ́ mi lórí. òun ni. kí ni mo ṣe. Ah! ẹ tó bá wá ní kí là á ṣe òun là á ṣe hàn màá báyé wúrà ọ̀la jẹ́ wọ́n lẹ́ni tó mà ti wáyé olùnàgún ó ní ó mà ti lo ẹ̀ èmi ni mo mọ bí mo ṣe fẹ́ kí ló fẹ́ rí. kábíyèsí olúwa mi ẹ mọ̀ tẹ̀sùn àwọ̀ irin ni wúrà ọ̀la lẹ pè báwọn lè kọ́kọ́ fi dà lálẹ́ gàràgà àbí torí pé ẹ̀yin lẹ́ ń sọkọ lórí rẹ̀ ojú bá ń lọ wúrà ọ̀la. kálẹ̀ bá lójú inú tó lu yẹn lò tẹ́ ẹ bá rí wúrà ọ̀la ẹ̀ mọ̀ dọ̀bálẹ̀ láì mọ̀ yé ìgbà fún pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jọba yìí. àbẹ́ mọ̀ wípé àwọn obìnrin tẹ̀ ń wò yìí àwọn nìyá wa àwọn wọn láyé obìnrin ló láyé ẹ bá o bẹ́ẹ̀ bá ní ẹ lọ rè jà ẹ ìlú jámọ́ra lórí o nǹkan tí ó sì ṣẹlẹ̀ ẹ ní gbàgbé láéláé tẹ́ ẹ bá sì ń bẹ láyé ní bàbá ẹ ní sùúrù káfọgbọ́n ṣe rìn lórí ọ̀rọ̀ yín gan mo ń bọ̀ mo ń bọ̀ lúwa mi kábíyèsí olúwa ẹ tẹ̀wé olórí orí èmi mo jí mo ti jí lọ́gbọ̀n mo rọgbọ̀n owó ògùn tàjọ̀bọ̀ mo jí gàtà mo rìn gàtà mo ti rìn gàtàgàtà gbogbo ẹlẹ́ta òkò ẹ̀rí òkò tẹ̀ mo lọ́wọ́ mi òkò ni mo ń pè. dípò kẹ́ ẹ délé kẹ́ ẹ bó lórí ìjà nígbà tẹ́ ẹ bá fojú kan báyìí ẹ na òkò sí òun náà mọ̀ tó mọ̀ rẹ̀ nígbà tẹ́ ẹ bá na òkò sí á bẹ̀rẹ̀ sí ní rójútu ọ̀rọ̀ gbogbo nǹkan wà padà yóò tù yóò bà ẹ mọ̀ ṣe níjà o bẹ́ẹ̀ bá rè é fi wàdùwàdù rẹ́dà lórí kọ ó lè bẹ́ẹ̀yàn lórí o èrè olúwa okòrè ẹ ti ṣubú o. wọ́n ti ròyìn ẹ bẹ́ẹ̀ lórí ohun tí wọ́n sọ ń pa ẹ lórí bẹ́ẹ̀. gbọ́dọ̀ sójú awo mo jẹ́ ń bẹ̀ ìka lọ́mọkùnrin yìí ah, ọ̀dájú ni ọkùnrin tí ò da rárá ni bírin àjò wa ṣe rí lélẹ́yìí. ìyá rẹ̀ ẹ jọ mo fi ọlọ́run bá bẹ̀yìn ẹran ọkàn mi lọ́wọ́ ẹ bá mi ràn lọ́wọ́ gbogbo ohun tẹ́ ẹ bá ní ibi tẹ́ ẹ bá mọ ẹjọ́ ìfi bá mi ràn ọkàn mi lọ́wọ́ ẹ ṣàánú mi. wúrọ̀ ọ̀la mo ti fìgbà kan sọ fún ẹ ó dẹ̀ tún ṣì máa máa sọ tọkọ ẹ bá jọba ó máa kú. ayọ̀ ìjọ ọkọ mi ò gbọ́dọ̀ kú ẹ ṣàánú mi ò gbọ́dọ̀ kú tó dẹ̀ mo ṣe tọ̀ yín wá pé kẹ́ ẹ ràn mí lọ́wọ́ mo fi ìṣẹ̀dá mo fi bẹ̀yìn mo fẹ́ lẹ́dàá yín mo fi bẹ̀yìn báyẹn kọ́kọ́ mi kú mo fẹ́ kó jọba kó dẹ̀ pẹ́ lórí ẹ̀ ó ṣe máa jọba tó máa pẹ́ awẹ́lẹ̀ tètè jókòó o ní òfẹ́ kọ́kọ́ ẹ kú o dẹ̀ fẹ́ kó jẹ ọba yìí kó wá pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ìwọ náà mọ̀ pé kò lè ṣeé ṣe. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jọ ẹ ràn mí lọ́wọ́ èmi ní kẹ́ ẹ wò èmi ní kẹ́ ẹ wò ẹ jọ ẹ jẹ́ kó jọba yẹn kó dẹ̀ pẹ́ lórí ẹ̀ dáadáa mo mọ̀ pé ṣẹ̀dá wọn ni àmọ́ èmi fẹ́ kọ́kọ́ tèmi kó jẹ́ kó dẹ̀ pẹ́. o fẹ́ kó jẹ́ kó pẹ́. bẹ́ẹ̀ni. ó dẹ̀ wọ̀n láti inú ọkọ yẹn. ó wù tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ kọ́kọ́ ìjọba ìkó pẹ́pẹ́pẹ́ wàhálà wà ń díẹ̀ o. ah màmá gbogbo wàhálà tó bá gbà pátápátá èmi wúrọ̀ la mo ṣetán láti gbìn. wàá ṣe. bẹ́ẹ̀ni. gbogbo nǹkan tó bá so mọ́ wàá ṣe. máa ṣe máa ṣe. bẹ́ẹ̀ni. ẹ kò burú tó bá wá rí bẹ́ẹ̀. Hmm, èmi àti ẹ máa débi kan ibo ló ń lọ nísìnyí wá ni jókòó ẹ padà jáde a máa lọ kì í ṣe nísìn kì í ṣe báyìí báyìí. ẹ ṣe mo dúpẹ́ dúpẹ́ fún mi yóò ní sí mi yóò ní sí mi ṣe mo dúpẹ́. wà ṣe. wà ṣe. abiyamọ ayé o. àwa ni àwa làgbà àwa labiyamọ ayé. abiyamọ ayé o. àwa ni àwa làgbà àwa labiyamọ ayé. wúrà ọlá ó yà ẹ́ lẹ́nu pé aṣọ ara ẹ yí padà nígbà tó dọ́dọ̀ wa níbí bẹ́ẹ̀ ni o ò lè wọ aṣọ ara wọ ọ̀dọ̀ wa níbí. wúrà ọlọ́mọ akíndélé o kí ni nǹkan tó o fẹ́ ká ṣe fún ọ gan-an ní pàtó. ọ̀rọ̀ ọkọ mi ló gbé mi wá ẹ nídìílé ọkọ mi wọ́n máa ń jọba àmọ́ wọn kì í pẹ́ wọ́n tó kú ó ti wá kọ́kọ́ tèmi láti jọba báyìí wọ́n fẹ́ kọ́kọ́ mi jọba kó dé pẹ́pẹ́pẹ́ lórí àlééfà yẹn ìdí nìyẹn tí mo fi sátọ̀ yìí wá ẹjọ́ ẹ dábọ̀. abiyamọ ayé o àwa ni àwa làgbà àwa labiyamọ ayé. wúrọ̀lá ọkọ ẹ ò jọba á dẹ̀ pẹ́ láyé àmọ́ o nǹkan tá a bá ní kó o ṣe ṣé wàá ṣe nǹkan tá a bá ní ṣe kí ó dáná ṣé o ti bímọ mo ti bẹ yọkọ. nítorí pé ọlẹ̀ ẹnu ẹ la máa fi ṣètùtù fún ọkọ ẹ tó máa jọba tó sì máa pẹ́ láyé lẹ́yìn tó túmọ̀ sí pé o ò lè bímọ mọ́. ó ti yé mi àǹfààní wà láti lọ ronú sí tó bá ti wá ronú sí i wá fún wa lésì. àbíamọ ayé o. àwa ni àwa làgbà àwa làbíamọ ayé. ọkọ mi ẹ̀rù bà mí àyà mi já mi ò dérú obìnrin rí láyé mi ṣe lè òtútù mú mi báyìí àmọ́ mo dúpẹ́ fún mi lọ́kàn balẹ̀ pé wàá jọba yẹn adé tún pẹ́ lórí àlééfà yẹn pẹ́pẹ́pẹ́ lọ ah. bàbá ńlá bàbá ẹ lọ. kí wọ́n á là wá ṣe. wọ́n ní ilé ọmọ mi la máa fi di o. ilé ọmọ la máa fi di tí ẹ̀mí mi ò fi ní bọ́ tí màá fi pẹ́ lórí ìtẹ́ ọba àfi kí mo lé ọmọ ẹ lẹ́yìn. kí ló ń wá rò nǹkan tó bá ti sọ náà ni. Yinka o Yinka o ọlọ́mọ apá wa ọlọ́mọ apá wa ilé ọ̀tọ̀ bíbí wa tó jẹ́ pé ọmọ and they living fine tí o sin kankan tó ṣan wọn in fact ọmọ wọn yẹn gan ó ti bí bèjì bí bèjì bí mẹ́ta mẹ́rin kọ́lọ̀ owó tí máa bẹ́ẹ̀ because amúdídájú díẹ̀ náà lẹ́yìn èèyàn kan dá ti bí yẹn táì tí ì bí mi bọ̀ ohun tó wá jẹ́ pé oní máa gbélé ọmọ ẹ sílẹ̀ yẹn ni mo máa ń wò báyìí. tèmi bá ti máa wà tó dẹ̀ máa gùn torí ó yẹ ọba ìdá abọ́bá dání ìgbà tó bá jẹ́ pé solution kan ṣe tó wà lẹ́yìn yẹn lórí ọ̀rọ̀ ọ̀pá afẹ́ ìjọba tó lè jẹ́ pé àdèdè àbọ̀ fi option méjì lẹ́yìn ṣé bẹ́ẹ̀ kan tó filẹ̀ náà ni kẹ́mi mi máa fi gùn lórí ìtẹ́ kò sí nǹkan tó máa ṣọmọ wà kò sí nǹkan tó máa ṣọmọ wà dúró àdìgbà. ọkùnrin bá láròjinlẹ̀ kò ṣòwò ńlá obìnrin ní ẹbí èyí tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí yọlá kò jọ o. obìnrin ni a bí. orí tó dolóye tó dọ̀ba aládé. obìnrin ni a bí. èyí tó sùn sílẹ̀ tí yóò bẹ́ gbégbé. obìnrin ni a bí. obìnrin láwọn ìyá wa o. mo tó bá òrìṣà ni wọn. obìnrin láwọn ìyá wa o. àdúpẹ́ àdúpẹ́. Ah, ẹ ǹlẹ́ o ẹ ṣe kí kò wá sí tí mo fi rí yín. Ah, olórí kò sí ṣòro ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ògùnà gbòǹgbò láàfin àti nínú ìlú kí ìlú lè dá ńlá wa olóyè láfi kóra wa wá pé olórí o kí ìlú lè dá o káwá báyìí kò sí ṣòro. <laughs> ìyẹn náà dáa torí inú mi máa ń dùn pé kábíyèsí ní àwọn ìjòyè. tó ní ọpọlọ lórí. ẹ bá gbọ́rọ̀ lẹ́nu olórí ẹ mọ ẹ abẹ́ ìrọ̀ ọlọ́run <laughs> ah olórí ẹ wò á dáa fún yín àwọn yorùbá sọ wípé tí ọkọ èèyàn bá ń gbé nǹkan rere ṣe ìyàwó tó dá wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rín. òótọ́ ni. ẹ wo kábíyèsí wa ẹ wo lórí ẹ máa gbọ́ bọ́rọ̀ ṣe ń jábọ́ lẹ́nu wọn olórí ẹ pẹ́ láàfin wa ẹ pẹ́ ẹ pẹ́ pẹ́ pẹ́. kí wàá ní kókó gangan tẹ fẹ́ rí mi fún. ẹ ṣeun jàre ẹ dàgbẹ́ ẹ pẹ́ láàfin ọjọ́ yóò sì dalẹ̀ kó lé o ẹ má torí ẹ̀ kóra yín lọ́kàn sókè o. Hmm. olórí à ń bọ̀ ayọ̀ ni o ire ni ire là ń bọ̀ ire ni. olórí ìfẹ́ tí kábíyèsí ní sí yé ó pọ̀ o. ẹ má rọra. kábíyèsí fẹ́ràn yín jù ìfẹ́ yìí pọ̀. ìjọba ẹ̀yìn olóyè. ọmọlá dókítà <laughs> kọlọ yóò tí ì yé mi. olórí yóò yé yín nísìn ọmọbìnrin tó kúnlẹ̀ ẹ wò dáadáa ẹ mọ̀ rí nìkan. ojú ẹ̀ tẹ̀gùn régé mi ò rí rí rárá mi rí rí. sẹ́rọ̀ ọmọbìnrin yìí nǹkan kan ló ṣẹlẹ̀ sí n tó wá ṣẹlẹ̀ yìí ló jẹ́ káwọ olóyè gangan mọ̀ pé àṣé báyìí ni kábíyèsí fẹ́ràn olórí tó. Ah! kábíyèsí máa fẹ́ràn yín o wọ́n sì tún páyà yín pẹ̀lú tó wá ṣẹlẹ̀ rè ṣe arábìnrin tí ẹlẹ́ òmù ẹ̀ kọ̀ọ̀kan ló ṣẹlẹ̀. ẹ sọ ẹ sọ. báwa la pè é èmi náà lọ́sọ̀tọ̀ sí èmi wọ́n mi sí lẹ́nu nígbà tí kábíyèsí wa ṣe ìtọ́kùn tó ń gbégbèsè kan àyàwó wa ń jà àwọn ọmọ ilé kojú olórí torí ìfẹ́ táwọn ní sí wọn wá bàbá lórí o ìwádìí á sọ ọmọbìnrin torí ìdààmú yìí tó pọ̀ lọ́la àti torí àwọn kankan tí kábíyèsí sọ fún wa láàrin mọ́ ọ̀sán lójú yìí òun ló lórí kékeré tí kábíyèsí ṣe. ẹkúnlẹ̀ ẹkúnlẹ̀ olùrọ̀ ẹ̀wọ̀n lọ. ẹ ti yà wò ó. ṣé ti yà wèrè ni. ó dà bí ọpọlọ yín ti lọ. ok èmi ni mo fún yín ránkì lẹ́ẹ̀kan yẹn tí mo ní ó dà pé ẹ ní ọpọlọ mo ẹ̀ṣẹ̀ wá rí sí pé ẹ̀ ní ọpọlọ bó tilẹ̀ òkú kéré tó ni ẹ gbà mí kẹ́ à sísí mi. màjọ wọn máa jẹ kán pé nǹkan tí ò jẹ náà kó gbélé ẹ lórí o àwọn àgbà làwọn eléyìí o wọn dà wọn lóhùn o tètè tètè báyìí kó máa lọ léyìn o kábíyèsí tètè fẹ́yàwó. láyé kò lè fẹ́ nǹkan tó ń fúnra rẹ̀ ń rẹ́jọ́ ẹjọ́ mi ò bá yín wí ìyá ló dé ṣe bóbìnrin lẹ́yìn ẹnu ìrẹwà ni máa lọ lé tiẹ o má dáhùn ilé lóhùn o àwọn oníjẹkújẹ àgbà àyà rí bọ́n ṣe rí. irọ́. sẹ́yìn sọ kọ́kọ́ bá tó ń sọ̀rọ̀ ẹ dìde. ẹ wá èmi tíjú kábíyèsí ni wọn bá dùn. Ah, àti tó ń rìn sọ kọ́kọ́ bá olóyè ẹ̀fọ́ lórí ni ẹ dìde wọn. kẹ́hìndínlójú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Eh. nígbà tó lọ́n ti yọ mí rí eh? tó lórí òfọ́gi mọ́ lórí kí n ṣẹ̀ṣẹ̀ wá lọ fọwọ́ ra mi fàyà lókè mo ti lọ tán wọ ọmọ jókòó. ẹgbà ẹgbà ìjà máa pọ́n tẹ̀bẹ̀ lákísà o oh. Oh, kábíyèsí ti fi ṣẹ́ran wọ́n ti fi ṣẹ́ran wà nínú kò sí nítorí èèyàn kan kéèyàn kan fẹ́ o oh, kó rọ́jú o kò sí jọ́sìn débi. kábíyèsí kí lè bá mi sọ ẹ fẹ́ fẹ́ yàwó lé mi. Ah, ah èmi àti yín mọ̀ pé ẹ̀ lè ṣerú ẹ̀ náà ẹ̀ lè fẹ́yàwó lébi kò pọ́síbù. wúraọ̀la olórí wúraọ̀la òkú kì í hororo kábàárò àgbàlagbà ní ẹ nínú ìlú yìí bẹ́ẹ̀ ni kò sí àtòṣó àtàjẹ́ àti ìtòdúnmọ́ àti ìtí òmọ́ nínú ìlú yìí tó bá ti jóbìnrin ìwọ̀n nìyá wọn ẹni bá dẹ̀ jó lórí kí n bínú tó báyìí kí ló wà bẹ́ẹ̀ lọ́mọ kékeré ọmọ inú ẹ̀ ṣe bẹ́ẹ̀ ká kàn gbé sáàfin ká fi díngẹ̀ rẹ̀ wù ni. kábíyèsí with due respect mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ẹ́ mo fi adé mo fi bẹ̀ yín o èmi wúrà ọlá mi ò gba ìyàwó ó mà o lájú rí ìyá tí mo jẹ́ nítorí ẹ̀kọ́ lè débi sọ́dẹ́ ó wá lọ fẹ́ fẹ́yàwó lé mi ó torí pé o ti mọ̀ pé mi ò lè bímọ mọ́ sọ. ó wá lọ sọ. what's that rubbish? àpọ́nlé làwọn fẹ́ àtà àbádẹ àpọ́nlé tí o bá gba àpọ́nlé àbùkù lókù ah, ṣébi tó dàgbà dé ṣó dára kó dẹ̀ náwó sábùkù ni gbogbo alájọ mọ̀ pé orí ọmọ ló ń pọmọ wáyé àmọ́ àmọ́ sòwò ọ̀run tó wà ń bẹ̀ náà ló tún ti sọ fún ara ẹ̀ yẹn ṣé kí n kó àpòrán ni o o fẹ́ kí n kúrò lórí oyè tán tí n bá dàgbà tí n bá darúgbó tán kó má dẹ̀ sí traces mi kankan mọ́ nínú ìlú yìí abẹ́mi àti ọjọ́ mọ̀ pé o ò lè o ò lè o ò lè bímọ mọ́ mi ṣe bó náà ni wọ́n fara rẹ̀ sọ yìí ṣé bàtà òde wa lè bímọ mọ́ ṣé káde mi máa wò bẹ́ẹ̀ kò ní sí nǹkan míì tá a lè ṣe síbẹ̀síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọmọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó tẹ́lẹ̀ bọ̀dẹ̀ bá bí ní pálásì ta ló ní dẹ̀bẹ̀rẹ̀ sí ní fún pariwo pariwo ọ̀rọ̀ èmi èmi èmi èmi èmi ló ń jẹ́ irúkọ lórí ló ló ló ló ń bínú bá mi sọ̀rọ̀. kábíyèsí ẹ̀mí. bẹ́tà. kò sí problem. wọn náà máa bínú bá ṣe bá ẹ sọ̀rọ̀ i'm sorry babe. aláìmoore ni aláìmoore ni. àṣìṣe ti gbàgbà bá pariwo mọ́ra wa pariwo tó ti bọ̀ lọ́wọ́ aláìmoore ni ẹni àfúnidà kó jagun tó dojú ìdàkọ ni oore pẹ́ aṣiwèrè gbàgbé ó wá fojú olóore bolẹ̀ lóòótọ́ o aláìmoore ni. àlejò tí wàá kì àbórí òpè ni ìwọ́n kí ló ṣẹlẹ̀ kí ni jákèjá kí ló ṣe kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ojú òkò sórí àgbàdá ni o gbé adé sórí okòrò pẹ̀lú. àbẹ̀wò ló ń gbà fún ẹgbẹ̀rún ìdẹ́ orí òpè àìrú àṣà òṣìwò nìyẹn ò kágbádá wọ ojókòó sórí bẹ́ẹ̀ ni ló gbáyé fún mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ síbi idiot kí ló ṣẹlẹ̀ wọ́n kí idiot o gbadé mo lè wọlé o gbé rí idiot fún un. ẹ wá fẹ́ di ní báyìí. n ò de n fẹ́ wọ̀ ni. kí ló ṣẹlẹ̀. mú kókó bí ọ̀tẹ̀ fún mi. kí ló ṣẹlẹ̀ bí báyìí gan-an kí ló dé tó ń wà ní àgbàlá báyìí. àbúrò ẹ̀ ṣáà ló bá níbẹ̀ yẹn ó bá ń bẹ̀ ni àbó ò bá ń bẹ̀ kí ló wá dé tó gbadé lórí ẹ̀ ó wá bá du ọ̀pá àṣẹ àṣìrùkẹ̀rẹ̀ what for kí ló dé tó ń wà báyìí. ìdílé mo dẹ́kọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ tó kò síbi tó wà tẹ́lẹ̀ ṣe pé àwọn oníṣàlù kọ́kọ́ dé. ṣé bí ẹ mọ̀ pé òun lẹ̀ gùn òun jẹ́ láti ṣàlàyé fábùrọ̀ ẹ̀ ni pé ipò mi ni èmi ló yẹ kí n wà ń bẹ̀. Ah, díjú òun ló kọ́kọ́ jókòó sórí ìtẹ́ dáàdi ẹ̀ náà ó dèdè dẹ̀dẹ̀ nìyẹn akókó ní sùúrù á kó dìde kóhun tó jókòó tiẹ̀. àmọ́ bẹ́ẹ̀ ni ọmọ papọ̀ bí ọmọ lélẹ̀ yìí akọ ọmọ ni ńlá ọkọ bínú lé yìí òun ló yẹ kó wà ń bí báyìí. o kò yẹ kó rí bẹ́ẹ̀ olórí àgbà kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kẹ́ dájọ́ báyìí. wọ́n ti lóyún lọ kí ló ń ṣẹlẹ̀. ẹ ṣe sà Déjùwọ̀n ló Dékúnlé kọ̀ déédéé dé ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàjá ló gbadé lórí ẹ̀ ló máa du ọ̀pá àṣẹ àti ìrùkẹ̀rẹ̀ mo lè ṣàlàyé fún lórí àgbà pé kò yẹ kó rí bẹ́ẹ̀. kábíyèsí ṣé bí dẹkúnlé làkọ́bí inú ilé yìí ah, ó kàn ń ṣe láti sọ fábùrú ẹ pé èmi làkọ́bí inú ilé yìí èmi ló yẹ kí n wà lórí ìtẹ́ bàbá mi. ẹgbẹ́ gbẹ́ kọ́ gbogbo ẹ̀ sọ ẹ̀mẹ́ ló ní máa sọ fún ẹ wípé wọ́n lo lórí ìlú láàárín àwọn obìnrin bí olórí kan ló dájẹ́ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàárín àwọn obìnrin nínú ìlú ṣé bó ṣe máa dájọ́ rèé wàṣọ tọ́mọ ẹ wọ̀ ṣé jókòó tọ́mọ ẹ jókòó èyí tó yẹ ọba ìwọ náà wò ọba ilẹ̀ Yorùbá wò lórí tó múra báyìí ẹ gbọ́ mọ̀ wá sájà lọ́rùn ọmọ wọ́rùkẹ́ rẹ̀ wọ́ ọ̀pá àṣẹ hello ẹ̀fẹ̀ gbọ́dọ̀ olùkọ́ ìjọkùn ìgbàgbé yẹn mo fọ́ ọmọ ọmọ lórí dé sórí ẹ̀ ó nìyẹn nọ́nọ́nọ́ òde dáadáa òde dáadáa fìlà yẹn wọ́ lábẹ́ jẹ́ kí fìlà ẹ̀ ẹ̀ sọ fún sọ fún bó ṣe máa dé ṣe bí ọba ẹ̀hẹ́n ó nìyẹn ó yá tó tó kọ́ bẹ́ẹ̀ ó yá ṣe kábíyèsí kó tó kúrò kábíyèsí ṣe kábíyèsí fún kábíyèsí o yẹ pé ẹ̀hẹ́n wálé. aláìmoore ni aláìmoore ni aláìmoore ni o aláìmoore ni ẹni afún ìdàkọ jagun tó dojú ìdàkọ ní orí pẹ́ aṣiwèrè gbàgbé ó wá fojú olórí sọ̀rọ̀ ẹnu ẹ̀ bẹ́tọ́ èmi tí kò gbóhùn òtòṣì mọ́lẹ̀ adéwà fún rèé tíṣe ọmọ òní wà ní <laughs> kábíyèsí kò séwu hmm, kò sí wàhálà hmm, ìlú tùbà ló túṣẹ kábíyèsí ifá ní kẹ́ ẹ jẹ́ kí àwọn tí wọ́n ń bọ òòṣà láwùrọ̀ǹgó kàn kí wọ́n bọ́ kó lè ṣe tutù láàrin ọjà ó tán ìlú tò ìlú bà hmm. kábíyèsí ìkejì rèé ifá yìí ní ẹ pẹ́ o hmm. ifá ní ẹ gbò ẹ tọ́ ah, kódà ẹ̀fọ́ pawú hmm. ifá wa ní kábíyèsí nígbàkúgbà tí ọba bá dàgbà tó dògbò tí kábíyèsí bá papòdà kábíyèsí hmm? ifá ní adégbùmọ̀ oníkẹ́ ti máa sọ fún àwọn ìjòyè pé òun ni kó gorí àpèrè yín. Hmm. adéjùmọ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí. Mm tí n bá dàgbà tí mo rí bí àgbà ń rí. bẹ́ẹ̀ ni kábíyèsí. adéjùmọ̀ ni kò gorí àpèrè. bẹ́ẹ̀ ni kábíyèsí. Hmm. ṣé wọ́n sọ bẹ́ẹ̀ abájọ tí wọ́n fi ní ọmọ tó bá máa jẹ́ àṣàmú àti kékeré ni ó ti mọ̀ ṣàmú ṣàmú ṣàmú. bẹ́ẹ̀ ni kábíyèsí. wọ́n lórí tí ò bá dádé àti kékeré ni ó ti mọ̀ gbégbèsè. bẹ́ẹ̀ ni kábíyèsí. ǹjọ́ jẹ́ mọ̀kọ́ tá à sọ̀rọ̀ nípa bó bá wọlé síbí láàárín ìṣẹ́jú kan ẹ ti mọ̀ ọba lọ́la rẹ̀ ó fi pẹ́ tó ti ń ṣèṣe wa ẹ wo ẹja náà ẹja náà ìfajà náà ẹja náà ẹja ìfajà náà ìfọ orí mi náà ẹfọ orí mi lẹpẹ ẹfọ orí mi lẹtọ ẹtọ awo ẹ bẹ ṣeun obìnrin òṣèfojú di o. takùnrin bá dẹ́kun ọlá tó dọ̀lọ́lá obìnrin ní ẹbí èyí tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí ó rọ́nà lọ obìnrin ní ẹbí. takùnrin bá gbàjúmọ̀ tó wọ́n ojú rí obìnrin ní ẹbí èyí tó ń nígbà nífọ̀ lórí nǹkan jẹ́ obìnrin ní ẹbí obìnrin láwọn ìyá wa o wọ́n tó bá òrìṣà ni wọ́n. ta ni yẹn. Adékúnlé ni mo. Ah, ọkọ mi máa wọlé bọ̀ ọ́. ṣàlàfíà ni. olórí mo fẹ́ rí ni mà. olórí mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ni inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè dá mi lóhùn. mo ń gbọ́ ẹ̀ ẹ jọ ta ni ẹbí mi fún gangan i mean biological father mi gangan. <laughs> Dékúnlé ṣé yóò máa ní bàbá méjì ni. ẹ tí dá mi lóhùn question yẹn dáadáa ta ni bàbá mi gangan tẹ́ bí mi fún. Dékúnlé má bínú sí ẹ o irú ìbéèrè wo nìyẹn ah, ah. báwo ṣe máa bẹ̀ lọ́mí pé ta ló ní máa ta ni mo bí ẹ fún nítorí tó ti dàgbà tó ti gbọ́njú nínú ààfin ta ló mọ̀ ń bàbẹ́ kábíyèsí ni mo bí ẹ fún ẹ̀jẹ̀ kábíyèsí báyìí òun ló wà lára ah. ẹ olórí because kò yé mi mọ́ rárá o kò yé mi mọ́ rárá tọ̀ the way tí kábíyèsí ṣe ń treat mi inú ààfin yìí ṣe ló dàbí pé mi ò kì í ṣe inú ààfin ilé mi náà dàgbà sí ni because kábíyèsí ti change sí mi totally kò sí nǹkan tí mo lè gbé báyìí tí mo mọ̀ gbé kò sí nǹkan tí mo lè ṣe báyìí wọ́n máa bínú sí mi ni reaction wọn sí mi gan-an ó ti ń jẹ́ kí inú mi máa rí bákan pé bí àmì kì í ṣe wọn gangan because mi understand bí kábíyèsí máa kàn chase mi suddenly. especially tí bá wá bá ọmọ olórí kékeré tí bá ṣe nǹkan kan bóyá mo bá sọ̀rọ̀ fún bóyá ó ṣe nǹkan tí ò dá sí mi tí mo bá rí lórí kábíyèsí tẹ bá rí bí kábíyèsí ṣe máa hàn mi tẹ bá rí bó ṣe máa bá mi sọ̀rọ̀ kò wá sí nǹkan tèmi ṣe lórí kábíyèsí tó dá mọ́ àmọ́ nǹkan tí ọmọ olórí bá ṣe báyìí final mo wá jókòó mo ronú pé ṣé bàbá ìgbé ó bí mi ni àbí i don't really understand the situation now. o mo sọ pé o ṣe anything fún kábíyèsí mo ṣe mọ̀ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan pressure palace ìlú gbogbo ẹ̀ ó máa ń jẹ́ kéèyàn wà moody tó ti yé àbí kéèyàn máa wọ kéèyàn wà unsettled bóyá gbogbo time yẹn ló bọ́ sí tí kábíyèsí fi pariwo mọ́ ẹ kábíyèsí ló bí ẹ so tó bá ṣẹ̀ definitely ló lè bẹ̀ wí you understand àbí kó jẹ́ pé ìwọ ṣẹ̀ tí bàbá ò dẹ̀ sì fẹ́ kó mọ̀ tó fi ń kanra mú ẹ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ yẹn mo ṣọ́ pé kò sí nǹkan kan ṣùgbọ́n màá bá kábíyèsí sọ̀rọ̀ ah, ah, eh, bàbá àtọmọ máa ń ní wà issue ìyá àti ọmọ máa ń ní issue so bóyá there is just something tí mo ṣọ́pù wà láàrin yẹn mo ṣọ́pù ṣẹ́ ni ṣá kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ kò sí. ẹ̀ǹdẹ̀ adékúnlé gbogbo nǹkan kan lèmi máa ń bínú sí o ọmọ ọba ni ẹ ìwọ náà máa dàgbà ó máa di kábíyèsí ó máa máa kó àwọn èèyàn jọ tó máa fẹ́ advice wọn àbí wọn ní nǹkan tó fẹ́ bẹ́ẹ̀ sọ má má tètè bínú sí nǹkan kíákíá má fara balẹ̀ ṣó ti yé ọkọ mi ló àwọn àpòlùgbẹ ìṣẹ́nu pé ẹlẹ́. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ kọ́kọ́ ìjọba yìí kó pẹ́pẹ́pẹ́ wàhálà wà ń díẹ̀ o. Ah, màmá gbogbo wàhálà tó bá gbà pátápátá èmi wúrọ̀ la mo ṣetán láti lè. wàá ṣe bẹ́ẹ̀ ni. ọlẹ́nu ẹ̀ la máa fi ṣe ọkọ ẹ̀ tó máa jọba tó sì máa pẹ́ láyé lẹ́ẹ̀tọ́ túmọ̀ sí pé o lè bímọ mọ́ tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí ó rọ́kọ̀ lọ. obìnrin ni a bí. tọkùnrin bàtà jùmọ̀ tó ń ojú rí. obìnrin ni a bí. èyí tó ní gẹ́ni fún tí orí mi. nínú ìgbà tó bá jẹ́ pé solution kan ṣe tó wà lẹ́yìn ẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀pá fẹ́ jọba tó lè jẹ́ pé àjẹ ìlú àbọ̀ fi ọ̀tún méjì lẹ́yìn ṣé bẹ́ẹ̀ ọkàn tó filẹ̀ náà ni tẹ́mi mi máa fi gùn lórí ìtẹ́ kò sí nǹkan tó máa sọmọ wá kò sí nǹkan tó máa sọmọ wá dúró àdìgbà èyí tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí yóò lákòjọ o. obìnrin ni a orí tó dolóye ó dọ̀bà lọ́wọ́ obìnrin ni a bí. ṣé ìjókòó máa ń wọ ìjókòó ìsóye ọba ìwọ náà ọba ilẹ̀ yorùbá wo lórí tó múra báyìí ẹ pọ̀ pọ̀ wá gbádá lọ́wọ́ wọ ìyá wọ pàṣẹ ẹ̀rọ gbàgbà lọ́wọ́ mo kọ́ ọmọ ọmọ lórí ìdè sóye ó nìyẹn nọ́nọ́nọ́ òbí dada òbí dada fìlà yẹn wọ́ lábẹ́ jẹ́ kí fìlà yẹn. obìnrin ò ṣe fojú di o. bákùnrin bá dépò ọlá tó dọ̀lọ́ ńlá obìnrin ni a bí. èyí tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí yóò rọ́nà lọ. obìnrin ni a bí tọkùnrin bá gbajúmọ̀ tó ń ojú rí obìnrin ní abí. èyí tó ní kẹ́nìfọ̀n tí orí nǹkan jẹ́ obìnrin ní abí. obìnrin làwọn ìyàwó àwa làgbà àwa làbí àmàyé. ẹ ṣé mo dúpẹ́ ẹjọ́ ọkọ mi ni mo wá fi sùn yín adémọlá ń tẹ̀mí lójúmọ́lẹ̀. wúrà ọlá ta ló ń gúnyán fún gan-an lóde ayé yìí tó ní tọbẹ̀ òṣòro. kò yé mi. kí ló wáá fẹ́ ká ṣe fún ọkọ rẹ gan-an ẹ ṣeun mo fẹ́ kí ẹ bá mi fàyè hàn mo fẹ́ kí ẹ fi lákàlàkà mo fẹ́ kí Adémọ́lá mọ̀ pé ayé wà. <laughs> wúrọ̀ ọ̀la ṣé o mọ̀ pàṣẹ ń bẹ lọ́wọ́ ẹ ni lo àṣẹ bí ọmọ aláṣẹ ọmọ ayé nìwọ kí ni kábíyèsí ọkọ ẹ dámọ̀ mo fẹ́ kó o fìyà jẹ jẹ́ kó mọ̀ wípé ẹran tá a fà báyìí tí ó jà òun náà ń pè ní nọ́mọ̀ yèyé kò ságbára kankan lọ́wọ́ mi. padà mo sọ bẹ́ẹ̀ mọ́ fún èyí tó wá wí àsìkò yìí gan-an láò ọ ní ilé agbára tiẹ̀ níbi tó ti mọ dábí ẹdun tó mọ rọ̀ bí òwe. bẹ́ẹ̀ ni tó bá pẹ́ kan kò tún yá mọ́ àṣẹ́dẹ̀ ti gùn. abiyamọ ayé o. àwa ni àwa làgbà àwa làbíamọ ayé ìbà àti wáyé ọjọ́ ìbà àti wà oòrùn arígini arígini wúrà ọlá ó ti du ọmọ ayé látòní lọ. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá a ti wí fún ọ wípé a ó tì ọ́ lẹ́yìn ni a ò ní tì ọ́ lójú wá gbọ́ o ilé agbára tó wà yìí ó ti di tiẹ̀ látòní lọ pàṣẹ sọ̀rọ̀ gbogbo tó o bá fẹ́ ó ti dàṣẹ àṣẹ sì ti. bẹ́ẹ̀ awọ ruru afa ruru adàwọ̀ gírígì ebi kì í pagúdalẹ̀ kàkà kébi ó pagúdalẹ̀ ọ̀gbẹ̀rì ló máa forí ko wúrọ̀lá gbogbo ohun tá a sọ fún ọ lónìí ó ti dàṣẹ wọn ní kọ́kọ́ lè gbé iná jó ni warawara lọmọdé ń kọkọ ẹ̀sìsì bọ̀ ilé ògbà ọ̀nà ògbà ló ń ṣe wí àràgbà fún àbàwọn èṣù ó ti dàṣẹ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ ayé àgàbọ̀ ó ti máyé múlẹ̀ o. ṣe bá gbogbo ọkùnrin pátápátá ilẹ̀ bàlújú jẹ́ ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n máa kọrin kan lé kú wọn ní èké léńté o ó ní kí máa lọ pa àwọn ọ̀dàlẹ̀ léńté o ó ní kí máa lọ pa àwọn a ò ní pé kéèké ni ó yọra ẹ̀ láàrin awo ẹ̀yin ẹ̀yin gangan ló yẹ kí wọ́n ó tọ́ka sí inú ìlú ìpè ọ̀bàyéjẹ́ nìyí ládùúrú bí ìyá wa ti dúró tì yín tó wọ́n sì sọ fún yín o àbí wọn ò sọ fún yín wọ́n sọ fún yín ẹ mọ̀ ọmọ ìwà tinú yín ni ẹ sì dojú ti gbogbo ọkùnrin bí wọ́n bá wí ní sùn alọ́kùnrin ò dáa àwọn obìnrin ó kọ̀ra wọn jẹ wọn lọ́kùnrin ò dáa ẹ̀yin lẹ́yìn ò dáa lọ́wọ́ ara yín ẹ ò dáa akun níyàn ó yẹ kí wọ́n bá yín wí kí n fi yín lẹ̀ kí wọ́n bá yín wí ju báyìí lọ ni àmọ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ ìyá wa mo dín rẹ̀ bẹ́ẹ̀ ni sáà mọ̀ wí bẹ́ẹ̀ ni lọ fọkàn nímú ọ̀fọ̀ kan nímú ọ̀fọ̀ kan nímú. ṣé ẹ rí bá a bá fọwọ́ ọ̀tún tá a bá fi bọ́mọ wí àáwọ̀ àmú tó sì àá fi famọ́ra ẹ dákun mo fonílé bẹ̀ yín ò gbódù ọ̀rà ẹ dákun ẹ bá ń dáríjì wọn gbogbo ohun tí wọn bá ṣe ẹ fi yáwo ni o ẹ fi yáwo ni o ṣé ẹ mọ̀ wípé àwọn ẹlòmíín wà bá a bá fojú wò wọ́n pé o yẹ kí wọ́n rìn báyìí bí wọ́n bá sì rìn gbàbọ̀ mí kéèyàn ò fọgbọ́n ṣe bẹ́ẹ̀ bá ní ẹ̀ẹ́bìnú ìlú yìí ó bàjẹ́ bí ìlú ìbá wa bàjẹ́ tẹ́ ẹ kó lù yìí tẹ́ ẹ lọ bòmí tẹ́ ẹ rè tẹ̀dù sí béèyàn bá wùwà kékeré kan bẹ̀ tí ò dá wa ló ṣeé ṣe lẹ bàlú yín jẹ́ lẹ sáwà bí lẹ dúró ní ìlú yín ibi téèyàn bá wà kó tún bẹ́ẹ̀ ṣe ni o kò síbi tí irú rẹ̀ ò ti ń ṣẹlẹ̀ ilé ẹni láti jẹ èkúté onídodo ẹ mú mọ́ra kẹ Adémọ́lá ṣé mo ṣe lè ṣoore fọmọkùnrin mọ́ṣá. obìnrin ló láyé kẹ́mọ́ obìnrin ló láyé mo máa ń wí obìnrin ò ṣe kan lábùkún àwọn ọlọ́run gbáyé fún ẹni sọ pé tóbìnrin báwo irú wọn ìjàyè pẹ́ ẹni sọ pé tóbìnrin báwo irú wọn ìjàyè pẹ́. obìnrin ò ṣe fojú di o. tọkùnrin bá dépò ọlá tó dọ̀lọ́lá obìnrin ni a bí. èyí tó ń rẹ́rẹ́ nílẹ̀ tí ó rọ́nà lọ obìnrin ni a bí. tọkùnrin bá gbajúmọ̀ tó ń wojú rí obìnrin ni a bí.